Oh, why is this place style Jack? Where Jack? Yeah, you know, what with your camera. Let me turn the face of the camera. Oh, jẹ́ ìtàn lónìí. ta ló ń ta léèsì ń bẹ̀ yẹn ta ló ń ta léèsì ìyá oníléèsì wo ló wà lórí platform mo ti rí oníléèsì tó fi léèsì ṣe dp i'm trying to clean my my camera i'm trying to clean my camera let me on the light a fẹ́ polówó let me on the light excuse me. Yeah, thank you going to be a little bit bright. I mean bright. Ah, ah, ah, oh, oh, oh, You dá o. Táyé èèyàn ò bá gbéná kò o. Oh. You can see. bá gbé náà kó dáa o táyé èèyàn ò bá gbé náà àwọn aṣọ èyí tí mo rà níbi tó wọ̀ ẹ́ kí n tẹ̀ fi sí ibi tó máa ti ń ta fairly use kémi náà ṣí jàǹkàrà who is that kémi náà ṣí jàǹkàrà store sórí line because àwọn aṣọ yẹn gbà mí mo lọ sínú mọ àwọn ṣọ́ọ̀bù tí mo ti rà lánàá mo tún wò pé ah, àwọn tó ti ní kíní tí wọ́n ti gbé ṣeré fún un wọ́n ti wá ah, kí ló dé bí máa ṣí jàǹkárá láìsí ìgẹ. àwọn òsì wíńgbèlú ló wà níbà bí wọ́n ṣe pọ̀ tó tún restrict platform mi ẹ̀ you know what àwọn tó lẹ̀kì mọ́ mi they are enemy of my soul enemy of my life anyway i will go quickly before i go to the then close let me close the door and use a eh, ah. See, the flag of Canada is always. Soon, let me bring this. See, the flag of Canada. It's always up. Let me close the door. <sighs> Okay? So, ever bá mi ṣí ẹ̀yin tẹ́ bá wà for me. Ah, I am ṣò. Kito n tó kí tó lọ jókòó mo fẹ́ polówó ọṣẹ fún yín mo ń bọ̀ ẹ jẹ́ kó àwọn ọṣẹ wá different one so tí o bá ní làpálàpá lára o ń gbọ́ tó bá ní ojú tó dúdú dúdú black is beautiful okay black is beautiful I'm telling you black is beautiful why is it beautiful But when you have um, dirty skin, when you travel and you have a you sleep in a hotel or a room that is not hygienic, <laughs> not by speaking mouth, only by your mouth, okay? By their fruit you shall know what? Know them. I'm coming. Okay, I want to I want to show you I want to advertise uh soap today. See? You can see soap. They are good for rashes call me for you can see handmade homemade you see we have aloe vera we have turmeric soap we have charcoal soap we have a lot of soaps here you know let me show you let me bring more okay i just Oh, that's kàn I try to do it you see this could, like when you have eczema in your body seriously we are here to help you even your eléwé coriander is wèrè yẹn because I refuse one day, àdẹ̀rí gbogbo skin wọn bọ́ ṣe ń bọ̀ láti amẹ́ríkà tó ó lòun lọ sí amẹ́ríkà mi ò mọ́ kó travel ọlọ́run elédùnmarè ń gbọ́ you don't i don't watch you you want me to put you on my platform But do you know why I'm doing this? Because already investigation is going on your case. You may not know, but investigation is going on your case. All your boys and girls, the people you are working for, they are going to be trapped. You're going to America. America will be friendly to you till you have been all your people being arrested. Okay, we have said a lot of things. They go to us, you know ọmọ ìlú amẹ́ríkà náà máa nàìjíríà náà máa bẹ̀rẹ̀ sí ẹ láti máa invite ẹ orúkọ ẹ ló máa fi gbà nǹkan they will study you for years and people who have been giving you money the people you have been tired and many things with they're going to be in problem i'm telling you nothing but the truth ẹ sáwèrè because i don't know why you are mentioning my name but mo fẹ́ polówó fún ẹ náà tó ti yé but ojú ò nílé tí ojú máa tiẹ̀ ò nílé rà ṣé omi pé kò sorúkọ mẹ̀sìn torí tá a bá ti dá orúkọ tá a bá sọ pé kẹ́ ẹ rọṣẹ ẹ máa tá a bá jẹ́ pé lórúkọ ń sìn kíákíá lè máa lọ wo orúkọ yẹn lórí Google instead of you buying for me ọ̀dọ̀ mi ló ti lè rí ọṣẹ yìí rà o ọ̀dọ̀ mi nìkan ló ti lè rí ọṣẹ yìí rà gbogbo làpálàpà àti gbogbo mísùsì àti gbogbo wèrè tó dàpọ̀ àwọn chicken pox tó dàbọ̀ ayé yẹn eléyìí máa clear ọṣẹ yìí eléyìí chicken pox yẹn ọṣẹ mẹ́ta wo gbogbo ọṣẹ tó wà ń bí báyìí ló need òun gbọ́ gbogbo ọṣẹ tó wà ń bí ló need kò kí ń bóra o kò sí kankan tó ń ṣí a tó ń bóra skin ẹ ló máa fọ ẹ̀bọ̀ tó máa yọ tó bá ní ṣìkè pọ́ọ̀sì á yọ kúrò ó ti yé bẹ́ẹ̀ tó bá ní rashi tó bá ní ẹ́símà á kúrò ó ti yé bẹ́ẹ̀ tójú ẹ̀ bá tún dúdú burúkú burúkú ó ti yé bẹ́ẹ̀ tó bá ní làpálàpá níbi ìtàn tó ti yé ọṣẹ márùn yìí ló kó jábọ̀ fún mi kò ń ṣe rá o mi ì pupa o bọ̀ tí a mọ̀ pé mi ì dẹ̀ lo fítà iná ni mo tọ̀ sí báyìí tó fi jẹ́ kó bright dáadáa bọ̀ mi ò kì í ṣe èèyàn dúdú kíákíákíá tẹ bá dẹ̀ jẹ́ pé ẹ bá ṣe àṣeyá àyà mi ẹ ti rí tó bá jẹ́ pé dúdú ó ṣì náà ẹ máa rí nínú kámẹ́rà mi bá ṣe sọ pé àjìyà tó láyé wọ́n nà wá dáadáa ojú àpá náà ó di ṣáínṣáín ẹ̀yin tẹ́ ń gbádùn gbádùn òyọ́ lára yín mo ń bọ̀ mo fẹ́ play wèrè nǹkan tó ṣe aláyébàjẹ́ ẹ wá ránṣẹ́ o gbogbo ẹ̀yin oníṣikin pọ́s ilé yín ò ṣó pé olówó nìyí o àwọn bẹ́ẹ̀dì tẹ fi sùn láti bẹ́ẹ̀dì ayé 1930 tó ní ìdùn tó jẹ́ pé gbogbo àwọn animal àwọn insect ló ti fi bẹ̀ ṣe zoo náà fi ṣẹ̀bi ṣe ṣebùgbé ẹ lọ change ayé yín ẹ̀yin olólùfẹ́ tèmi káàkiri àgbáyé ẹ̀ bá pọ̀ ẹ̀ bá máa pọ̀ wọ́n ti ẹ̀ pọ̀ wọ́n kàn ń limit ẹ̀ for now ni for a purpose okay àwọn olólùfẹ́ mi pọ̀ káàkiri àgbáyé and are dignity and decency people ọmọ yín ò ní sọnù ọmọ yín ò ní ya wèrè o ẹ ní ṣe orí burúkú láyé yín o ọṣẹ yẹn kò ṣe pé kò sorúkọ ńbẹ sóbi tó ti fẹ́ rí báwo ló ṣe fẹ́ rí gbẹ́ǹsì tára ti polówó nǹkan kan you quickly Oh, sorry. You got close the bed mi mọ̀ pé mo fi tówẹ̀lì sẹ́nu ọ̀nà máa tọ̀ wáyé. ṣe tún rí bí ẹni bó tún ṣe ìjẹ́ tìrì iná bíbá tún yàtọ̀ ọṣẹ la wọ̀nyí yẹn o ọṣẹ tó bá lè ló wá fẹ́ ọ́ìlì sí i tó kàn máa fi para lálẹ́ àbí cream tó máa fi para ojú ẹ gbogbo ṣìkì pọ̀ sẹ́ lálẹ́ tó máa lò kò sórúkọ ń bẹ̀bọ̀ tí inú fridge ló máa gbé sí jẹ́ kó jẹ́ mú nǹkan fún ẹ nínú fridge ó ti gbọ́ homemade ni o bọ́lá go and work yálà já ẹ wọ́n ló fẹ́ kọ́ mi bọ́n ṣe ṣiṣẹ́ ni aláyé bàjẹ́ wọ́n tó bá fẹ́ kọ gbogbo ìwé ayé ẹ̀ tó fẹ́ kọ ìtàn ayé ẹ̀ madam every time ó máa kọ aṣẹ́wó sínú ẹ̀ ó gbọ́ pé aṣẹ́wó wà nínú ìtàn ayé mi ni wá ní ìwọ làwọn ọmọ ẹ fàṣẹwó jọ ó gbọ́ pé mo lọ́mọ tí mo fẹ́ fi ṣaṣẹ́wó ni àbó gbọ́ pé mo ń ṣaṣẹ́wó téèyàn bá ti dọ́dọ̀ kúdò dúnà bí kí skin ẹ̀ rọ̀ káyé ẹ̀ bàjẹ́ kí gbogbo ẹ̀rí jàtìjà tí mi ò mọ̀ pé travel ìwọ ló ń sọ ń sìnkú travel ọlọ́ ìlẹ́nu màrí gbọ́ mi rí ẹ̀ ta lórí ẹ̀ mo rán mi rántí ẹ̀ mi láìkẹ́ ọlọ́ ìlẹ́nu màrí ń gbọ́ tó bá ẹ̀yin méjì tẹ máa ń sínwín jù lóúnjẹ tẹ́ ti dín pẹ̀lú mi tó ń lò tó ń gbé sókè tó gbé ọwọ́ yín sókè pé go and deal with Auto Bola tó bá gbé ẹ̀yin méjèèjì sílẹ̀ pé ókè ò ká má fi kí n gbàgbé pé wọn kówó ẹ̀yin méjèèjì sókè máa sọ fún ẹ pé àbíkẹ́ mo sì pìfẹ́ ẹ̀jọ́ ẹ lọ mi ò dẹ̀ pè ẹ́ rí mo pè kí n tó wá Facebook ṣé tó pé mo dìbọn kẹ́ pé mi ò pè ẹ́ to tó máa ń purọ́ pé wọ́n pè I hate you with passion my spirit is wo um, spirit mi ò lè work with you kò lè kò lè forgive ẹ ayé yín ò fẹ́ dáa ni madam ẹ pè mí kẹ́ ránṣẹ́ máa tọ́ṣe fún yẹn kó ṣìdànù sí gbó olórí burúkú olóòórùn wàá máa lo olówó owó tí ò yọ lára ẹ owó wo lo ní nísìnyí mo ń sọ fún ẹ pé tí bá ti ṣe kó fún mi ní nàìjíríà mo ní mo fẹ́ lọ gba nàìjíríà passport yẹ ẹni tó bá ti ní tó bá ní nàìjíríà passport tó bá ní canada passport ó tún lè gba nàìjíríà passport o gbọ́ bí ilé sí títí bá ti gba passport ó lè gba nàìjíríà passport kò tí ì níwèé ṣé orí mi orí mi kàn kàn ṣe mí let me tell you something bó ṣe máa ń eh? Oh no, go me mo bọ̀ mo máa play ẹ̀fọ́ ẹ̀ máa dẹ̀ you know why I want to do this I don't want to be mentioning, anything but um, people on your case the word is on your case if you don't know I'm just telling you wọ́n máa invite ẹnu wàdẹ̀ for fowó Go go call everybody around you dey win wo táwọn America bá fẹ́ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ èèyàn tó bá ń study wọ́n lè study for twenty years Ben most of them. you can't go unpunished pẹ̀lú àwọn terrorists tó ń ṣiṣẹ́ fún kò ní dáa fún yín ni madam Only pé mo madam see ẹ̀yin olólùfẹ́ mi ọmọ yín ò ní sọnù ayé yín ò ní bàjẹ́ ẹ ní fọmọ ṣètùtù láti ta ewé kọríádà orí yín burú ni madam ọmọ iye iṣẹ́ tèmi ń ṣe ni kí n bá lè you know mi ìkanjú wọ́wọ́ lọ ni mi ò kanjú mi ò kanjú jẹ́lẹ́dàá mi lọ i no dey rush kò ní dá fún gbogbo yín àtàwọn tó ń bẹ̀ ẹ́ síta oní ẹ̀ níjọ ṣoríire onímọ̀ ṣépè ta ló ṣépè tó ẹ òfò ló máa ṣe é ṣé torí pé àìsàn kọlù ẹ̀ ńgbà tó lọ sí ipò òkú ipò òkú tó lọ ẹ̀mí ìtì ẹ̀ wá ọlọ́run yẹn màrí mi mọ́ pò ṣe anything but the spirit of God the day I was praying I woke up every night let me tell you I do vigil every night I may not come out at times to do that because people on the Facebook may not encourage me I don't know a lot of people much there on the Facebook and I don't have group and nobody paid me so If I feel like coming on social media to pray at time, I pray because nobody, I don't collect tithe, I don't collect offering. But I do night vigil every day. Anybody to buy mommy more mọ̀ I always, I want to gbénu lé mi gan-an tó bá ti di twelve or one, One man mọ̀ pé mo máa ń gbóhùn pé mo That's the prayer I pray. Ìwọ ló máa tó pé o ṣe ṣóòrò lọ sí ibòjú, ṣóòrò òṣùwò ló ṣe. Ṣé bó fẹ́ lọ báwọn òkú sọ̀rọ̀ ni? Madam Abókù sọ̀rọ̀ tó máa lo kándù dúdú ṣe bí ó fẹ́ pa àwọn èèyàn ni. Ìwọ dẹ̀ ló dà lé lórí èmi ò dẹ̀ dárúkọ ẹ mo dárúkọ mo dẹ̀ ní ẹni tó bá lo ewé àti egbò ìwọ nìkan ló léwé ni ìwọ nìkan kọ́ ló lé wọn kàn sọ pé tó bá ń pe ewé pọ̀ láti fi ba tèèyàn jẹ́ àbí tó fẹ́ fẹ́ ba tèmi àtọmọ mi jẹ́ kí ló dárúkọ ọmọ mi fún bọ̀dì wé àwọn olórí burúkú tó bẹ̀ yẹn olórí burúkú ni wọ́n máa ṣòfò ni bẹ́ẹ̀ ni bí wọn ò lè they cannot escape God the punishment from God the rod of from God ni wọn ò lè escape ẹ̀ òun gbọ́ torí ìṣàǹtí bá ti dárúkọ wàásù báyìí ó máa mẹ́sọ̀ olórí burúkú ẹ̀ ó ṣe ẹ̀yẹ mi pé ìgbà tó ti dá amẹ́ríkà yẹn ìwọ ló actually bẹ ọkùnrin yẹn pé kó pè mí olórí burúkú ni ẹni èmi wà nínú àwọn tó máa set up ni ìwọ náà ló máa máa set àwọn ọmọ yẹn up tó bá ṣe tán àwọn oníṣe ni ó máa máa tán àgbà wọn olóṣì ni ẹni kò ní dá fún yín madam owó ṣìwó ló ní àwọn èèyàn lóun lọ wọ first class àti wọ first class rí normally téèyàn bá dé ìlú kan tó bá fẹ́ gbàwé mo ń progress because mo wá bí mi ò dẹ̀ fi wèrè gbàwé mi ò fi wèrè gba ìwé mi ó ti yé ìwọ ló purọ́ fún Dublin gbà yẹn nígbà thirty something years ago tó dé Dublin ó ló ya wèrè láti wọ́n dẹ̀ fún ẹ we wèrè ó dẹ̀ ti ń affect wọn ni ó ti affect ọmọ ẹ̀kan ti wọ ọgbó lọ you know it's not my fault na ebi mo bá tiẹ̀ jẹ́ ni ebi kọ́ mo ṣe é náà má dárúkọ mi mọ́lẹ́ ẹni to bá ti ń dárúkọ mi gbogbo àti bá ti ń dárúkọ ẹ síbi tí mo fẹ́ mo fẹ́ play ẹ̀ ń sìn ní ṣàtòṣe láàárọ̀ yìí ọlọ́run eléyìí máa gbọ́ the spirit of God is upon me. I don't watch you to God who made me. But the moment the spirit of what just said, go on the line. Mo dẹ̀ wá rí lórí ibì kan mi ò fi go. mi gangan wọlé mo wá wọlé lórí àkáǹtì mi kan mo wá rí ẹ pé line mo dẹ̀ wọbẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi báyìí ni mo wọbẹ̀ kó lè mọ̀ pé the spirit of God is upon me and nobody give me information apart of the Holy Spirit. Ibẹ̀ gangan mo tún wá wò pé bóyá o ti ń sọ̀rọ̀ mi ti pẹ́ onímọ̀ ṣe jáde látàárọ̀ yẹn so mọ̀ pé ní ìdájí ló jẹ́ ní Canada but mo wá ní kí n mo ní fẹ́ kó parí wèrè ẹ tó bá ti parí ẹ̀ so màá wá lè wò ó dáadáa pé òkè o ṣé bóyá o ti ń sọ̀rọ̀ mi tí wọ́n mo wá rí i pé ibi tó o ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi gangan ni mo ti wọlé bó ṣe bú mi túra àti mo gbọ́ sórí pé wèrè ibi tí mo ti sọ oníyẹ̀yẹ́ yẹn ni mo fi wọlé sọ́dọ̀ ẹ̀ orí pé ò sínwín orí pé oníyẹ̀yẹ́ tó mo dẹ̀ fi wèrè ẹ sí ni mo fi ṣe símbọ̀ tí mo fi ṣe píkṣọ̀ àwọn ibi tó ti káṣọ òsínwín sára ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi kankan ni kò lè mọ́ pẹ̀mí ọlọ́run wà nínú mi tó ń bá mi ṣe mí ìwú ẹ̀ I don't have time for you. You know what? Anything you bá like ló So ń wò. And I flow when people ńgbà tí mo ti gbàdúrà on pàwọn olódùbú kan kú lórí platform mi. Igbórere nílé asínwó ẹ máa lọ gbórere mi ò fẹ́ yín lórí platform mi. Tó tí ìṣòro me. bá máa dé mi níbà yín jẹ́ ń bẹ̀. Gbogbo yín ẹ̀dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni problem. Ẹ máa tún face UK àti Dublin problem tẹ bá wà. Madam, ṣé o mọ̀ pé kó o tó dé ń ṣe ojú ẹ̀ red gan? O bá wọn tax ńlẹ̀ àwa ó mọ nǹkan lọ san owó tó ti ń gbà wọ̀nyẹn owó tó gbà lọ́dọ̀ ìjọba tax ẹ̀ ọ lọ padà o táwa bá láwà gbowó ń sí owó tí má ṣe àgbà ni máa san tax let me now tell you even gbàtàn máa ṣe tax returns gan they supposed to pay me five thousand plus for this year wọ́n fi owó mi wọ́n fi dí owó kan business mo ní tèmi rò pé bóyá mo ti close down tígbà tí ò rán mọ́ wọ́n fi dí àwọn owó kan mi ò dẹ̀ kú tó torí ẹ̀mí ìdẹ̀ bínú wọ́n tún fi mí ṣe ṣáàtì bí wọ́n ń gbé káàkiri ó dẹ̀ go viral tí mo wò báyìí pé ẹlòmíì expecting five thousand plus as a tax and now kò wá gba nǹkan kan tó gbọ́n fi owó kan dín nǹkan ṣé mi bínú sí mi ò bínú ìwọ́n máa lo lówó ń gbélé ilé tó ń gbé yẹn ilé kánsù ní ò lè san ju three hundred euro lóṣù àbí three hundred kò lè ju bí four hundred dollar ń bì báyìí ló ń gbé lóṣooṣù àná òde ń ṣakọ owó tí ilé tó lò rà sí tó lò tọ́kì yẹn ò gbọ́ owó yẹn owó ọdún kan tí mo ń san bì báyìí nìyẹn four years mo ti ń gbénu léyìí so kéèyàn máa san two thousand plus every month kò dẹ̀ yàtọ̀ sí owó oúnjẹ pé o fẹ́ raṣọ o fẹ́ fine abọ́mọ ni pé o fẹ́ fine bí mi bí mi tiẹ̀ o ti understand o fẹ́ ṣe mẹ́nitì o fẹ́ compare ayé tó ń gbé pẹ̀lú fake ayé tó ń gbé yẹn àtayé tó cheap ayé fake gan ayé ẹ imitation ni imitation life ló ń gbé tó bá sọ pé original life làwa ń gbé ń bí. Everything me and what Canada teach me how to be faithful and to be loyal and honest and pay your tithe and let everything be open. You, you are doing that because you are telling the government of, I mean, Irish, London, I mean, Dublin, that you are mad person. Everything about you is lie, is a fake. You work with terrorists. And you both, you go to America. I don't know you traveled there. And you came back, you still abusing me because I talk about Wasiu and some musicians. Kò ní dáa fún àwọn musicians yẹn gbogbo yín pátá àwọn tó ń speak fún kò ní dáa fún wa àti wọn kò ní dáa fún gbogbo yín ṣebí wọn lọ lọ sípò òkúnjọ sí ìwọ ní kú tọ́ sí ìwọ ló sọ tó èmi ò dẹ̀ dárúkọ ẹ ó ní ìwọ ló wá sọ nínú ìsìn ó jẹ́ kí n mọ̀ pé o lọ sípò òkú pé o ṣèjọ́ òru lọ́jọ́ mẹ́ta mi ò mọ̀ maybe o dárúkọ mi secretly ẹnikẹ́ni tó bá gbórúkọ mi lọ síbi tí mi ò bá dé tí mi ò dẹ̀ ṣe nǹkan kan fún ẹ tó bá bẹ̀ níṣẹ́ tó rò pé ó lágbára ọlọ́run tó lágbára gbogbo ayé lọ máa fojú ẹ̀ gbolẹ̀ á da gbogbo ibi ẹlẹ́ lórí mi ò porí ẹnibọ́ ní bí mi ò pórí ọmọ ọlọ́mọ níbí àwọn èèyàn kẹ̀dẹ̀rẹ́ wọn fún mi ní owó láti support ọmọ pé ìwọ́sẹ̀ ọmọ sọ pé wọ́n fẹ́ five hundred wọ́n fẹ́ one thousand you know you are doing that for people to know that okay you are being sent by those people giving you money do you think they love you anybody in America tó fún ẹ one thousand tó fún ẹ two thousand where are they working where are they working and did they pay their tax ah báwo ni owó yẹn owó wà lamẹ́ríkà but bó ṣe ń fún ẹ lówó what are you doing for them that they are just giving money to you you definitely you are doing something for them Okay? Even here, when you pay, when people dash you money, you pay the tax. In Canada, they will ask you, they, if people pay you money, they dash you money, you pay tax on it. If the money is which amount and is certain amount. How many shows your tax? You boasting. That money you boast on the social media that you collected 14,000 every month on the social media and you say you go to America every time You spend six thousand. The last one you said you, you are just coming from America. What's my business with that? Did you pay tax to the Irish government? You cannot do that bullshit in America. You cannot do the bullshit in Canada. All right. And the tax now you only want send their CA wọ́n ṣe kon kon come ti send tèmi me, tell me, jẹ gbowó tí mi sọ pé mo gbowó. Owó tí n bá gbà bóyá gbogbo nǹkan tó bá ṣe is is open. Ìwọ gbogbo owó tó gbà yẹn sì lọ sọ tax ẹ padà fún ìjọba. You getting you are doing business and then you, according to you, you went to from Irish, from I mean, from Dublin to Turkey to to purchase a house in Turkey. Why? If I have money, if I make money in Canada, I'm going to invest the money in Canada. If I make money here, service Canada. That is the meaning of it. I will make, if I make money here, I have money here, I'm going to buy house here. But you, a thief like you, you criminal like you, because you're trying to hide some things. You know, you now travel to Turkey to purchase a house there. And let me tell you, that house you said you bought 30,000, 30,000 is just for one year rent in here in Canada. Just a rent for one year in Canada. You cannot compare your life with my life. You cannot com compare your dirty life, your wicked life, your criminal life with my dignity and decency madam back me back of me don't go after me any longer with your terrorism go out of my way i don't want to see you and i don't want you to mention my name in your mouth whatever tí n bá dárúkọ nísìn bóyá mo ṣe àkàdúwẹ̀ nǹkan tó ṣe sọ mo yìí rí fast tẹ́lẹ̀ mi ìdẹ̀ ní sọ fún ẹ pé orí ẹ burú torí pé o bú mi láàárọ̀ yìí ni mo ṣe sọ pé orí yín burú madam ẹ yáwèrè kò ní dáa fún yín tí gbogbo àwọn tẹ̀ ń ṣe fòfò lẹ́ máa ṣe dànù pẹ̀lú sẹ́kù kan mo sì sẹ́kù burúkú ló máa pa ẹ́. with all your demons and wickedness spirits of prod I mean on you then that evil spirit will destroy you. ó ti ń ṣépè jù ó tó bọ́lá ń ṣépè jù did I curse you? I say people on my case are disturbing my life. Those people who disturbing my children, those people who are stolen from me, that are still blocking my way, that Lord should raise his standard against them and destroy them. And I'm still on it. If I don't come on social media to say that, I pray it every night. I cannot forget them. Those people God have used for me, for good, I will never forget them. Those demons have used against me, they will never find it easy. Demon himself will never forget that a lady called Bola, isn't it? Yeah. Kò dẹ̀ sábúrú kan tó máa ṣe mí, tó máa ṣe ọmọ mi, gbogbo nǹkan tó máa fi ń dẹmọ yẹn olólówó look at your bed bed yẹn mo ti dórí facebook mi àìsìn ìgbà tá a ra ṣí àtàtúlẹ̀ wa ṣe ń gbà yẹn aran tí wọ́n sọ fún wa náà ìpá àwọn tó ń support àwọn supporter club ẹ̀ wà náà àwọn tó ní kọ́ wá break ṣí àmì gbà yẹn tó ní kọ́ àdá gbogbo nǹkan kọ́ wá break nǹkan rú because onírú ẹ̀ lẹ́yìn náà ìwọ bẹ̀rẹ̀ sí wa máa túlú ẹ̀ ṣe eku ayan gbogbo eku tí gbogbo oríṣiríṣi kan ló fi lé ẹ̀ ṣe gbogbo wọ́n máa sẹ́ pé ó ló ṣì po lògó ogó tèmi ò ṣe é lo àwọn tó bí àyálà já ẹ àwọn tó bá gbára lé ẹ lọ́wọ́n lè lògó mi àwọn tó bá fẹ́ gbóná Oh, understand àfi tó bá fẹ́ jóná àfi tó bá fẹ́ kú tèkú àfi tó bá fẹ́ máa kọ́ ọmọ wọn máa ya wèrè <laughs> ọmọ wa máa ya àbíkọ́ ọmọ wọn kú dànù kó ṣọ́kú you cannot use my ogo torí èmi àti ẹ̀kọ́ ni wọ́n jọ fún o lè ní amọ̀ pé lè níyìn you come out to say you are shameless o gbọ́ má dárúkọ mi mọ́ tó bá tó bá fẹ́ dárúkọ mi dárúkọ mi pẹ̀lú respect owó tó ní ọ̀rẹ́ kò kò ṣó lọ àìrà ẹ̀ o pé mo fẹ́ ṣàánú fún ẹ sí mo ní kó lọ ra ọṣẹ mo fẹ́ mò ń tọṣẹ yẹn kò sí lórí Google ò lè rí o ń gbọ́ eléyìí handmade ni àwa la ṣe bọ́ tó bá lò gbogbo chicken pox ó lò lọ sí Amẹ́ríkà ó lọ dénsì ó lò fẹ́ sògùn covid ṣé covid ṣì wà ní ìwọ la láìsàn náà gbogbo ara ẹ wá kún fún chicken pox ó kún fún rashes ó wá ní wọ́n gba hòtẹ́ẹ̀lì gbọ́dọ̀ ní wọ́n gbà fún ẹ tó jẹ́ two thousand per night ṣé kò sí nọ́mbẹ̀ ni ibi tó hòtẹ́ẹ̀lì tó bá wà nínú ac tó tutù tínú ilé ẹ̀ tutù tí ayé ògbóná ọmọ ẹ̀tọ́ lọ́hùn ò jẹ́ kò dáná sun ẹ́ iná lójú ẹ̀ spiritual iná lọ́lọ́run dá tiẹ̀ tó ṣe wà yẹn òun ló ṣe dé látàmẹ́ èmi ò lè lọ sí amẹ́ríkà kí n dé sí dé fọ́lídé nígbà tí nàìjíríà tó gbóná gan bí bí bí bí kíní mi lè lọ sókótó gan tó gbóná bí ọ̀run àpáàdì kó kí gbogbo ara èèyàn sú bẹ́ẹ̀ yẹn gbogbo ara ẹ̀ wá sú o wá ń pariwo ó wá ní ẹ àgbà tí ń dé káwọn àlòfítà mọ́ torí wọ́n rí àríṣà ẹ̀ lọ́hùn yẹn wọ́n rí ẹ wọ́n ti ya fọ́tò ẹ̀ wọ́n rí ẹ a máa pèrè ní nǹkan tó jẹ wọ́n rí wa lójoojúmọ́ bá ṣe rí láàrí mo ṣe gẹ̀dẹ̀mù ó ní mo ṣe gẹ̀dẹ̀mù mo ṣe gẹ̀dẹ̀mù bọ̀ mo lè gbéra mi mi mo ní bọ́dì mi mi ra nǹkan kan àwọn tí ò ṣe gẹ̀dẹ̀mù gan wọ́n fẹ́ lọ ra ọyàn wọ́n lọ rà á ni ọyàn iná ṣe gẹ̀dẹ̀mù bí tán mi náà ṣe gẹ̀dẹ̀mù everything ṣe gẹ̀dẹ̀mù gẹ̀dẹ̀mù bẹ́ẹ̀ ni o the Lord gave it to me my mouth gbòǹgbòlà ọlọ́run ló fún mi beautiful ẹ̀rẹ̀ká mi chicken wo ṣe ni mo beautiful both in and out lóṣì ọgbìmù tẹ̀tẹ̀ aláyé bàjẹ́ àgbòfò rádaràda ó tún sọ̀rọ̀ yẹ́ ẹ̀ tó gbé wáyé ó ì máa bu nílé wa a lè búra wa ìsàlá o <laughs> mọ́mì mi mo tún lè pè wọ́n sí Adam lóhùn màmá mi ni ó ti yé yín bọ́tà kì í para wa àdẹ̀ kì í ṣe kí ni a kì í rán ọmọ wa lọ sí ìrìn àjò tí ò ní dé èyí tó jẹ́ pé ó máa ní kọ́ ọmọ lọ tó máa lọ fọmọ ṣètùtù ayé tó máa lọ sọmọ sọnà tí ò ní bèrè ọmọ táwọn máa rìn lọ tí ò rókù tí ò ráàyè tó fò ni ìyá ẹ ọmọ tó bùyá yẹn tí bá bùyá mi kò ṣe ìyálàjà yín èmi kọ́ mo ní ṣé tí bá sọ̀rọ̀ ìyá mi sì kò dájú pé kì í fi ìyá mi ṣògo owó abẹ́ mi mo ní kẹ́ wà ní gúrùpù tó ń fi ìyá yín ṣògo owó tẹ́ńfì ìyá yín jóògùn a kì í fẹ́ra wa jóògùn mi ọmọ mi náà ṣàwà sórí pláfọ́ọ̀mù ẹ ó ṣàbù mi dáadáa ṣẹ́lẹ́yìn náà mi ò gbàdúrà fún bọ́tí ẹ̀dà tí ò bú ẹ ṣé tọmọ ẹ bá bú ẹ ṣé kò tiẹ̀ dáa ọmọ ẹ jalè títí ní Dublin wọ́n deport ẹ lọ́wọ́ ní kò gbé kó ń lò mi ò lọ́mọ tó lè ṣe bẹ́ẹ̀ God bless Canada for me. God bless Quebec. God bless my Canada. God bless America for me. God bless my Nigeria. Gbogbo ìlú tí mo gbé láyé tán ṣe dáadáa. God bless South Africa also. Eh? Ìṣẹ̀dá Canada gan máa súre fún mi ni. Ìṣẹ̀dá Canada máa súre fún mi ni. Ìṣẹ̀dá Dublin ṣépè fún wọn ni. Ọmọ tó produce all the children produce on on that country I mean for the country you resided the country, the government of that country asks you to take away your son. Either you take away your son or you both of you should leave because he was busy stealing and destroying, killing people. We don't have children like that. I cannot produce a child that will be destroying people's life and destroy the community and the system. No! No! So we rebuke ourselves with love in our family my mother, especially my mom, my mom, my mama, my mama, my mama will book herself with love. When you see me talk about her today, I talk about good tomorrow. And I do good to her. She have uh, also, if if enemy, you know, at times, you know, I don't need to explain things to you. Okay? A lot of people had My heart not only social media pé wọ́n ń jà so that ẹ lè fi wọ́n lẹ̀ ẹ ní lọ ìyẹn apààyàn tó wà Nàìjíríà ẹ ní pa ẹ ní lọ pa wọ́n bẹ́ẹ̀ ni we can hearts like we were fighting don bá lò wọ́n sí ni mo everybody you know i'm fucking what Kill lèèyàn ṣe fún ẹ gan mi ò ṣe mi ò rẹ two thousand dollar ló bèrè lọ́wọ́ mi ò lè oní jìbìtì agbọ̀fọ̀ játijàti olójú dúdú ugly ìwà ẹ ugly ojú ẹ ugly ó dáa ní nǹkan kan ta ló fẹ́ fi ẹ tọrọ ìyá wọ́n pè ẹnìkan ló ṣe birthday fún grandchild ẹ̀yẹn wọ́n pè wọ́ síbẹ̀ mo ní sọ̀nù tiẹ̀ wà tó máa ṣe grandchild tó máa lọ ṣe birthday fún adégbọlá tóyìn àǹtí yẹn ń jọ yẹn ó pè ẹ̀ ń jọ yẹn náà ó wà nínú ilé ọmọ ẹ̀ ọkùnrin ní Dublin náà ó ní kó wá kí òun lè mọ̀ pé wọ́n fẹ́ ṣe lẹ́yà ní ẹlẹ́sìn ẹlẹ́sìn àgbáyé ọ̀dẹ́ ò mọ̀rọ̀ náà ó mọ̀rọ̀ náà tó bá ti ẹ̀rányàn sí ẹ tó bá ránṣẹ́ ọ̀rọ̀ sí ẹ wà ní èsì tó máa fi dá wọn lóhùn ilé ọmọ tí wọn náà wà bọ̀ lẹ́kàn tiẹ̀ tó yẹ kó wà ní kó wà ní kó wà nílé ọkọ àní kó wà nílé ìyàwó kó náà bí wọn kó sọ pé wá onda onda olófò a máa tún sọ ẹyọ kìnìún kan náà tó kú àwọn tí mo fẹ́ tó kú kọ́ lọ́n fọ̀rùn pé ó ti kọjọ́ kú tó má bóyá ó kọ ọjọ́ tó kúrú ọjọ́ tí ó dẹ̀ lò láyé èèyàn Ọlọ́run bá mi fún àwọn ọmọ ẹ̀ wọ́n á fún ọmọ ẹ̀ obìnrin á fún ọmọ ẹ̀ ọkùnrin ọjọ́ tó kù tí ó lò láyé Ọlọ́run á fi háàdì mọ́tò àwọn ọmọ ẹ̀ fún àwọn ọmọ ẹ̀ á lẹ́mìí gígùn alálàáfíà àwọn tó pa sọ́run tó pa sáyé ńkọ́ ó fẹ́ ọkọ ó wà nìbàdàn o ń ṣa ó ń fi girin ó ń fọ̀pá o ó ń lopò ṣé ó kú àbí kò kú ṣó kọ́lé ní àbúrò alẹ̀ ó bímọ kò rọ́mọ ọmọ wa lóyìnbó kò fún lóúnjẹ ọmọ yẹn ò yọ lára ẹ̀ màmá mi bó ṣe wà yẹn ilé ẹ̀ lè má jẹ bọ́gá ó lè má jẹ ọ́fíìsì irú ilé tí ìyàwó sí ìwà ìdè ń gbé ni màmá mi ń gbé bó ṣe bí ìdìsáìn ilé tí wọ́n kọ́ fún ìyàwó sí àìdè ni mọ́mì mi kọ́ fúnra rẹ̀ ló ń gbé kì í ṣe lémi ló design tó kọ́ fún tí alájà alimọ́tù ṣàdíà tó ń gbé tí Wàsíù kọ́ fún ìyá ẹ̀ níjẹ̀bú ni design tí màmá mi ń lò ní ìlú tó ń gbé ní Ògùn state níbẹ̀ náà tó ń gbé olónílé ò ń gbọ́ kò dẹ̀ sówó ìjọba ń bẹ̀ wọn ò gbowó ìjọba ìwọ owó olè ló ná táwọn tẹ́lọ́rìsì Nàìjíríà tán bá fún ẹ twelve million kan máa fún ẹ lówó kí Koko kí gbogbo wọn àwọn olòṣì olórí tó ń gbàgbòrò jẹ́ apààyàn tí wọ́n bá fún ẹ lọ́wọ́ bá ló ṣe máa leave aláyé bàjẹ́ àwọn jà wá lólè ni we are still surviving tó bá bí ìyá wọn kú kó má fún wọn àwọn tó ń gbé albert wá bóyá o máa leave wọn fún àwọn albert adẹ̀ ṣe ń leave o ò dẹ̀ sanwó tà san o ò dẹ̀ ní bì ta ní o ò ní bì mọ́ ní gbogbo àwọn ọmọ ẹ wọ́n ti mọ gbó tà wọ́n ti mọ kókè wọ́n ti ṣe oríṣiríṣi wèrè tó ń ṣe náà wọ́n ti ṣe tó ń ṣaṣẹ́ ó ti ṣaṣẹ́ ó ní wọ́n ló kọ́ wọn tí wọ́n bá fún ẹni gbogbo owó yẹn tí opposition máa ṣe báwo ló ṣe máa live all those things there is not on my platform do you see that how will you live to the level that people even they threw down my page maybe i'm not going to be standing again i'm standing right and you see it pump again my platform is not down but wọ́n fi òpò dààmú yàrá ìyá ọlọ́gbọ́n yín lo, and i will not be bold of anything tó bá jẹ́ pé monetization wà lórí platform mi màá gba owó lórí page mi kan lórí lórí lórí àkáǹtì eh, mi kan tó go viral i collect money and when i collect money tó bá jẹ́ pé monetization wà lórí ẹ̀ tí ìṣòro olórí burúkú yín náà wà ní àwọn tó máa gbé àti Wàsíù Àyìndé ló ṣe tí bá san tí bá gbowó yẹn máa san tax fún ìjọba we are learning here we are taught here to be faithful and i know also at, Dublin these days maybe that time ojú sì dúdú tó bá jẹ́ ń sìn ló dé wọn ní fún ẹ níwèé tó fò sí nígbàwé tó ń fún ẹ lábẹ́rẹ́ wèrè tó ń gbalaga fúlẹ̀ laga tí gbogbo ẹ̀ tó ti kó sí ẹ lọ́wọ́ tó àwọn ọmọ tó fún lọ́yún ń bà gbogbo ló sínú dànù ó tún wá mú ọmọ mi ó tún gbé sẹ́nu ó tún bú ọmọ mi ó tún ṣépè fún ìyá àwọn ọmọ ẹ̀ ló ń ṣépè fún ọmọ Wàsíù Àyìndé ni mo ránṣẹ́ sí níjọ́sí iṣẹ́ tó dẹ̀ ṣe ni mo ní kọ́lọ́hún bó ṣe ṣe fún mi àtọmọ mo ní kọ́lọ́hún ṣe bẹ́ẹ̀ fún òun àtàwọn ọmọ ẹ̀ kọ́lọ́ máa mi sẹ̀ sọ fún wọn kí ni ẹ ń bẹ̀rù fún ẹ máa lépè ní ṣépè ní ṣépè ní olórí burúkú yín kí ni ẹ ṣe Wàsíù nìkan àti màláìkà olórí burúkú olófòó gbogbo ẹni bá ti larí mọ́ mi báyìí ọ̀run làlà fún yín ìwọ máa ló fẹ́ lògo èèyàn àwọn ìyá bàbá láì àwọn tó bẹ̀ẹ̀ jẹ́ wọn lè lògo mi wọ́n mọ̀ pé wọ́n ti di kàbàkàbàkàbà wọ́n try láti gbọ́wọ́ lé wọn bí wọn kú let me tell you bí mo ṣe wà ní Canada tó o bá make some thirty money tó o bá sọ nísìn I'm working and I'm making things everything is not about money They time to make money They time to prepare They time to sow and they time to harvest I may be sowing now and it's time for me to harvest. And when I tell you I'm going to visit Nigeria, I don't want to leave Canada. I just want to visit Nigeria. And I have some things in Nigeria. And some people have been telling me that I'm lying. And I notice also the person living in my house, that duplex, he has contact with you. And he has contact with Diabo and celebrity because he's a promoter of celebrity. I want him out of my house. Simple as that. I want the person out of my house. Simple as that ilé mi bá wà ń bì kan kó ń gbé tiẹ̀ jáde kí yàláyà yín ilé tẹ máa lọ rẹ́ǹtì lẹ́kí tẹ máa fi rẹ́ǹtì èmi ò ràn yín o tẹ máa fi póòsì pẹ̀yìn lẹ́ni mi ò dẹ̀ ṣe politics rí politician ò dẹ̀ kó sọ́wọ́ mi mi ì dẹ̀ jówó ìjọba rí mi ì dẹ̀ ṣe kóńgé mi ì dẹ̀ ṣe drug mi ì dẹ̀ jalè mi ì dẹ̀ jí mọ́tò gbé Canada gbogbo ìlú tí mo wà tí ní ìlú Dubai mọ́tò tí mo páàkì sílé ńgbà tí mo fẹ́ lọ ṣọlidé ní Nàìjíríà ńgbà yẹn àwọn balaglari wọn kò mẹ́rin ni àwọn ọmọ tí mo kó sínú ilé bóyá wọ́n mọ̀ pa àwọn ọmọ onítìátà tó ń bẹ̀ sí mi báyìí tẹ́mi mọ̀ pé ó ti pẹ́ tó ti ń dì pẹ̀lú mi táwọn sẹ̀lẹ́bẹ̀tì tó bẹ̀ sí mi báyìí tẹ́mi rè pé mi ń ṣoore ni ìyẹn lẹ́nìkan máa jẹ́ bí kílẹ̀ fẹ́ ṣe ń sìn máa rí wo yín ìwòwò làkàrà yín wà tí mo mọ̀ ti ṣoge ó ti yé mi ò sínú kátígórì mi sọ má sọ pé mi ní bá mi ní bá yín mi ní ni kó ku ó rẹ̀ platform mi mi ní bá yín ṣe mi ò ní jẹ ìdọ̀tí tí màá fi jẹ ìdọ̀tí mi ní jẹun ni màá fi sáwẹ̀ tó ti yé ọlọ́run adẹ́wà tẹ́tẹ́bù sí wa níwájú mi lójú àwọn ọ̀tá mi adẹ́dà òróró lé mi lórí aago ìbùkún mi sì máa kún àpò sílẹ̀ ìgbọ́ ogbó àbò dáhùn agba ìyàwó lórí burúkú ẹ̀yin èèyàn wá gbọ́ wá rọṣẹ́ o olójú dúdú oni chicken pox gbogbo ara ló bàjẹ́ o fẹ́ máa polówó owó o fẹ́ máa sọ pé olówó owó yẹn ò dẹ̀ ṣó lára ẹ̀ ègún ni kéèyàn lówó kó má ṣó lára ẹ̀ ègún ni kéèyàn lówó kó gbogbo ojú ẹ̀ jóná gbogbo chicken pox dàbò ègún ni kó lo lọ America, lo amẹ́ríkà ó lọ kiri kan bọ̀ ojókòó sí first class kò ṣó lára epo nífọ ojókòó sí first class àwọn ẹlòmíì kẹdẹrẹ lẹ́yìn tó bẹ̀rẹ̀ sí blog tó ló ń ṣe presenter àbí kí ló ń sọ èmi motivator lèmi àwa motivate ni Okay, okay, ṣe ojo tó ló ti ń ṣe publisher ẹ̀ sọyẹ ìwé tó ti publish ó ti So fún wa sọyẹ newspaper orúkọ tí newspaper ẹ̀ ń jẹ́ ọjọ́ tó ti ń ṣe àwọn tó bẹ̀rẹ̀ lẹ́yìn àwọn míì wọ́n ti ní lẹ́yìn ẹ̀ wọ́n ti ní private jet o kàn ń wọ first class nìkan tó yẹ pé ẹ máa jọ jókòó síbì kan ìyẹn ló ń pariwo ló ń pa ló ń bùgà fún wa àwọn èèyàn kan ló ní ló ní private jet ni tó tún ní one two three still ẹ̀ náà wọ́n sì wọ́n sì máa ń kú kí ló ń gbé kan tó ń gbìn tó ní jẹ́ ká gbọ́dùn ẹ̀mí ò lè ló èmi ló sọ pé kò lè rógòlò mọ́ ṣọ́mọ ẹ rógòlò tó fi kú lẹ́ẹ̀kan ló ń bá wí àtàwọn ọmọ ẹ tó kú ló ń bá wí wọn ní rógòlò èmi tí mo ti ń lògò tipẹ́ èmi ológo tí mo tún fáwọn ológo lówó tí mo yá wọn ló tán tún jí mi lówó ó rẹ pé lòṣì ó rẹ pé àwọn ọmọ oní celebrate wèrè wọ̀nyẹn tó jà mí lólè ó rẹ pé àtàwọn bàbá òfò tó jà mí lólè àtàwọn àti òfò àwọn olórí burúkú gbogbo tó mẹ̀ sí títà ẹ̀ ó rẹ pé wọ́n máa ń jalè lọ́dọ̀ ẹni tí ò ní ni ológo gbàgbà náà máa ń tàǹpà pẹ̀lú ìwọ ti rí késù máa bá ẹni tó jọ̀nà nẹ́nẹ́tì bí ìwọ tó ti mọ̀ pọ̀ ti dì ẹ́ mọ́lẹ̀ tẹ́pẹ́ ọmọ iṣẹ́ ló jẹ́ ó máa bá ẹ̀ fà wèrè kó lè bẹ́ẹ̀ fẹ́ ní ti wọ́n máa fún ẹ lóúnjẹ tí wọ́n máa fi yọ́ǹkì ẹ̀ nìí kó jọ máa fi kúkú ẹ̀sìn tó bá dẹ̀ kúkú ẹ̀sìn ọmọ ẹ̀ ò ní jẹ́ wọn ò lè jẹ́ nǹkan kan ti ṣe burúkú lẹ̀ egunka tó gbìn sílẹ̀ lọ́mọ ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ ni àti mọ̀ sí mi bá ṣe máa ń ní class tá a máa ṣe ní òun àtàwọn ẹ̀ òun àtàwọn ọmọ mi wọ́n lọ́ọ̀bù àwọn ọmọ ọlọ́mọ ó dẹ̀ lè jọ́wọ́ àwọn pípù yẹn tó kọ́ ọmọ tí mọ́ mímì láti gbé ẹ̀rù ẹlẹ́rù wọn sórí ó lè jáwọn ló pawọ́dà tí pé kóhun àtàwọn ọmọ ẹ̀kan máa ní yes but thank God gbogbo wa lágbára ọlọ́run la máa wà láyé lẹ́ máa wà láyé àyè ń bẹ lónílé ọ̀dọ́ àgùntàn ẹwà ògo rẹ̀ sì ń pè ọ́ pé kó máa bọ̀ wálé wálé o ẹlẹ́ṣẹ̀ wálé ó ti yé àwa lè ṣe ìrònúkúwàdà ń bẹ fẹ́ni tó wà láyé ẹni tó ti kú ìrònúkúwàdà ò sí fún mọ́ ìwọ àtọmọ iṣẹ́ lè sẹ́tù mọ́ kò pọ́síbù bọ́mọ èèyàn bá ti ẹ̀kú àwọn tọ́mọ wọn kú àfihàn wọn àmọ́bi tó ń sin sí nísìn Mohbad kú wọ́n mọ̀ pé wọ́n lọ sin sí gbẹ̀rígbẹ́ lẹ́yìn tó ń lọ wú gbẹ̀rígbẹ̀ wọ́n gbé sí mọ́ṣúárì bàbá ẹ̀ àti àwọn ẹbí ẹ̀ mọ́ tó kú wa wọ́n ní wọ́n ń yọ pàtẹ wọ́n wọ́n pieces láti ṣe autopsy àti nǹkan tó ń fẹ́ ṣe excuse me níbo lo kú ọmọ tiẹ̀ wà tó ń pè nílé kan níbo la yí ilé kan wà tó bá fẹ́ búyàn ní bíbá yóò lọ wẹ̀ kó kọ́kọ́ lọ mọ́ná wà kọ́kọ́ bó skin ni àwọn tó ń tẹ̀lé ẹ̀ wọ́n kàn tẹ̀lé wọ́n kàn wí pé wèrè wò kò ṣe wèrè kan wà nílùú wèrè dùn wò kò ṣe bí lọ́mọ ni nígbà tó bá ti ń ṣe báyìí ó máa rí pé wọ́n lọ́ọ̀fù ni wọn ò ní cure fún sickness tó ń ṣe ẹ́ wọn ò ní solution fún ẹ wáyé ti bá tiẹ̀ jẹ́ nǹkan tó dẹ̀ kù náà nìkan máa fi owó yẹn tó wọ́n dẹ̀ mọ̀ pé òun ní fi ṣe nǹkan tó dáa ní pé kó mu gbó kó mu sìkà kó mu òṣì kó dẹ̀ ṣe kó máa bùgẹ́ orí burúkú kó máa wà kísà ìwọ tó lọ ó ní lọ sí Dubai kó lọ ra góòlù ńlá lágbàǹgbà tó jẹ́ set kó dẹ̀ tún ra àwọn aṣọ tó dáa gan àbí kó lọ Paris kó lọ ṣe shopping ìwọ tó máa ń ṣe shopping ní China City tó jẹ́ pé ibi táwọn tó ń bẹ lọ́hùn tó bá sọ pé ó ń bẹ lọ́hùn náà náà ti ń ṣe ìwọ náà ti ń ṣe lónìí máa máa kárẹ kólówó sọ level owó tó ní kàn sọ design owó ẹ sọ gravity i mean gravity level ẹ sọ fún wa sọ aṣọ fún aṣọ tiẹ̀ fún wa nílé aláró níbi tó wù ẹ dé olórí burúkú nìyí ni èmi ni mo wà ní àwọn tó bùsì ògùn ẹ mo gbọ́rọ̀ ọ̀rọ̀ màláìkà àti wàsíù àti gbogbo wa wọ́n gbé ọwọ́ ẹ̀ sókè báyìí láti wà ló ti di ó tún dẹ ọ̀nà sí ni olùsí náà bẹ́ẹ̀ náà lòdì lórí oúnjẹ bá tiwọn jẹ́ tí wọ́n bá ba tiwọn jẹ́ la gbà wọ́n gbà yẹn àlè gbẹ́ni jẹ́ pé tó bá ti fẹ́ ba tiwọn jẹ́ báyìí tí wọ́n bá bàjẹ́ báyìí ká sòkúta pa wọ́n síbẹ̀ ni I promise you that any one of you if you try nonsense again you fall into trouble listen to me and read my lips clearly I cannot support you again either I will support I will mi ò support àwọn èèyàn but I will I will knock you there also màá ní òní bọ́ bẹ́ẹ̀ ya wèrè ni wọ́n máa ní wọ́n jealous kí no one jealous lára yín orí Facebook show lẹ ti ṣoríire ẹ lè dá ṣoríire bí ò sí Facebook Eh, lè that ṣayé bẹ́ẹ̀ be ò sáwọn èèyàn bá fòmọ́ tó máa Mama fòmọ́ tẹ́ máa máa fòmọ́ yàn káàkiri tẹ́ bá dẹ̀ ti fòmọ́ yàn bẹ́ẹ̀ yẹn àfòmọ́ ò ní gbòǹgbò ẹni yẹn máa ní ó máa ní trouble ni kò sí gítà fòmọ́ fòmọ́ tí ò ní ní virus kòkòrò la fò mọ́ igi yẹn ni ilẹ̀ ló ti máa ń crawl you have to you have to join people you have to you have to run some people for you to have your stamina do you see me do that the Lord is my strength the God of Almighty God in him we trust. We cannot be moved. We cannot be put to shame kó ṣì dànù sí gbó ìwọ tó wà lọ́ndà investigation táyé ẹ̀ máa bàjẹ́ last I want to play you. I don't feel like I don't want to be putting you all of you in my platform but you ìwọ tí àbíkẹ́ bá fún mi lónìí mo ṣe máa fi sílẹ̀ bíkọ́ sí oníkálukú ti bá bọ́ tí ìwọ yẹn ìwọ ẹ sábọ̀dù ìbínú ọlọ́run wà ní orí ẹ̀ òfò lẹ́dẹ̀ máa ṣe láàsì because ìka ẹ̀ ti pọ̀ jù lófo. Auto Bola want to go to Nigeria because they want to deport. They already deport her. They say she pack out and go to Nigeria. People in Canada don't want me to travel. They don't want me to go now. I'm not telling you that I want to go to Nigeria and reside there. But the person living in my house, It's a celebrity. All these celebrity, weekend, celebrity, they go into that house every day. And that's why you're giving news on social media that I've sold the house. And those celebrities, some of them, they are fraudsters. They are fraudsters. So, you always give news all the time that the house is sold to the person, they are renovating. Whatever they are doing in that house is being updated. And the person, àwọn theater celebrity tó ti wọbẹ̀ lọ ṣeré. The man used to send me picture at time. Àwọn tó wà ní ọ̀dọ̀ àti kan báyìí ọmọ Yíbò àti Yorùbá tó wọ́n máa lo inú ilé mi up to date I don't want that again and the money is paying me is nothing and I cannot have house in Nigeria tí mo ti parí kí wá tún wá lọ máa sùn kí wá tún máa lọ gba hotel is my house where I live before I travel and it's not easy if I travel to Nigeria I'll come back to Canada because Canada is my second home it's my home and God bless Canada for me and they know me I'm not a bad person. I'm not a criminal. If I'm a criminal, they, I will not be begging that I want to go to Nigeria. They will bundle me themselves. Play free. They will give me free tickets. But because I'm not a bad person. You, as a board and your cohort, you tried it. You announce it every day that they're going to deport me. And anytime I'm deported, that they are going to send me to Sambisa. Since then, I know you are working with terrorists, all the terrorists that disturb Nigeria, the one disturb East, East, North, West, and South. They are giving you money. They only pretending to send some people, they say they come and advertise from you, they buy, they, you are selling house for them. No, they are just paying you for the well done job. Lórí Bruku, Terrorists kò need that fún yín. Now I want to play. I want to play the one you you did this morning. You can see your face. Look at your face. Esawere. This is the world. And uh, it started from that's like for bumi bumi tó bo oríṣiríṣi àwọn èèyàn bẹ́ẹ̀. Nígbà ayé ẹ̀ lọ́hùn. Níbi báyìí ó máa ti wọ bí 3000 tó máa ti wọ àbí bẹ́ẹ̀ kọ́. Bó ṣe bumi tó náà àti gbogbo àwọn èèyàn tó bú mẹ́yẹn. Pẹ̀lú bó tún ṣe fowó rà ni o. Tó fowó rà yìí ó ti ó ṣùgbọ́n Amẹ́ríkà tó lọ náà ó lọ rà ni only two thirty ni ó dẹ̀ tún sanwó láti boost page yẹn I never boost my page I never boost my page okay I never boost my page okay let's list it. I hate you ni mo ṣe fẹ́ dá ẹ lóhùn o torí tó bá bú mi gbé ń sin àwọn tó bẹ̀ á máa sọ pé o ti bú gbé mo dẹ̀ ṣe ń padà bọ̀wọ̀ fún ẹ màláìkà kò ní dáa fún ìyá ẹ ìyá ẹ ìyá ẹ Mojíráyọ̀ kò ní dáa fún kò ní dáa fún bàbá òní Panama Wàsíù Àyìndé kò ní dáa fún yín sáà orí olórí burúkú nìyí olórí burúkú kùkù tí a pààyàn kò sí pààyàn pààyàn kò sí èèyàn tó náà bá pa nílẹ̀ Yorùbá tí ò ní lọ́wọ́ mbẹ̀ lòṣì gbogbo yìí tí mo ti dárúkọ tẹ́lẹ̀ tí mo lẹ̀ jàmí lólè àti wọ́n bí àìnẹ́sì tó wà ń bẹ̀yẹn London kò ní dáa fún ẹ̀ gbogbo yín pátá tẹ́ ń jàmí lólè àtẹ́tẹ́ máa ń jalè kò ní yẹ yín mo tún sọ ń sè kò ní dáa fún ẹ̀ ẹ sáwèrè wọ́n ti kó ẹ tún jìyà ṣó jìyà báyìí you are under investigation oh mọ FBI lè ṣe lọ́rọ̀ ẹ̀ fún fún twenty years ayé yín máa bàjẹ́ pátá ni do you worry terrorists stop your terrorism and bullshit. sọ̀rọ̀ o. ìfẹ́ fẹ́ sá kú ní mọ́ǹtì rẹ̀ tó fẹ́ sá lọ sí ibùdó. bó fẹ́ sá lọ. wait first so ó ní mo fẹ́ sá kó mọ̀ tirẹ̀ mo fẹ́ sá lọ bò mí. àbẹ̀tẹ̀ tíkẹ́ẹ̀tì èmi àti olùgá kọ̀mọ̀ fẹ́ra wa pa ni àbúrò ìgbà lájọ́ máa ń ṣe fúnra wọn. tó dẹ̀ pé fracas owó ẹ̀ gbogbo àwọn tó wà ní gbogbo àwọn tó ń lórúkọ yẹn wọn yẹn kò important wọn yẹn important. Eh, ẹ ṣé mo dúpẹ́ gan yẹ́yẹ́ káwọ́ òṣìṣẹ́ calling show àti analysis yẹn and people yẹn they are too small wọ́n wọ́n ti dàbí ìgbẹ́ lójú mi. Hmm. lọ sọ tax ẹ o ìwé tó gbé fún ẹ. calling show sẹ́lá máa lè máa bẹ ẹṣẹ́ ẹ̀ táyì láti ṣe àtisídẹ́ǹtì and people yẹn mi ò sin kíláàsì wọn mọ́ mẹ́ẹ́ hmm. mi ò sin kíláàsì wọn mọ́ hmm. wọn láwọn ló ṣe ṣó wọn ìwọ náà ń pariwo. Eh? gẹ́gẹ́ kan ló sọ fún mi pati tí yẹn wí pé wọ́n lọ jáde pé wàsíù ló fún fún mi lówó tí mo fi ń travel. gẹ́ẹ̀ tó wá sọ fún ẹ yẹn mọ́tò ló máa pa ní pati tó wà yẹn òkú ẹ̀ náà máa gbé lọlé tí wọ́n bá dẹ̀ gbé lọlé ó máa kú bẹ́ẹ̀ sùn. I don't have your time. I don't know you travel. This is by you To God who made me. But you cannot bú òlè bú mi jẹ these days. Me, Mi ìmọ̀pọ̀ travel mi mọ̀ pé ku ẹ mi ò mọ̀ pé mi mi ò mi ò mọ̀ pé travel kò sí ọ̀rọ̀ to ṣe tó wù mí. o ò lè wọṣọ kí n wọrú ẹ o ò lè ṣe nǹkan kí n ṣe irú ẹ tó bá lè o ṣèṣe òru ń yọ ẹ mo sì ṣèṣe òru mi ojoojúmọ́ ni máa ń ṣèṣe òru àmì náà come out ó rí pé mi jẹ́ ìwò ni kó sì lọ jàre. ṣó ṣiṣẹ́ mọ́tò búfálò lọ ṣiṣẹ́ ọ̀lẹ ni ẹ́ ọ̀lẹ wàásù kọ̀ ló ń fún mi lówó MC Olúọmọ ló ń fún mi àti Tinubu ọ̀dẹ̀ ọ̀dẹ̀ fàkíàfàkíà wọn ló wá gbàdúrà pé gbogbo ògo rẹ tí mo kó lọ bó mo ṣe gbogbo rẹ lọ mo ń gorí ẹni mo ń dún ẹni sáfàyàlùyà ni bó mo ṣe kó ògo rẹ lọ àbí mọbi tó ń gbé olé mo ń lọ sọ pé mi ìyá jẹ sábọọdù mo kó ògo rẹ ẹ mọ̀ gbà mí lọ́wọ́ tó bọ́lá torí ọlọ́wọ́ mo tún ṣe kógo rẹ ṣé lójú òun mo ti gó ni àti kọ́pọ̀ òlì mí ìkẹ́ ni mo ti sọ fún ẹ àti kọ́pọ̀ òlì mí ìkẹ́ ìka ẹ pọ̀ ìka ẹ pọ̀ gan abínú ẹni ní onílára bẹ́ẹ̀ ló sọ pé gbogbo táàkì iṣẹ́ tó ń ṣe láyé ní Canada olémi ni wọ́n sọ fún Dublin ṣé ètò owó máa ń túṣú ẹ. ìwọ wo let me tell you tán bá bí ẹrẹ you said Canada is not a place you like you can if you like the place you can come now Come wá sí Canada come to Canada wọ́n báǹdì ẹni wọ́n ti báǹdì ẹni Canada America náà wọ́n dẹ̀ fẹ́ investigate wọn ò gbójú Canada ò fẹ́ wọn ò fẹ́ náwó lórí ẹ̀ torí gbèrè ni ẹ́ ṣó ti ṣe bẹ́ẹ̀ wọ́n kọ̀ àbádọ́ ẹ̀ wọn ò fẹ́ ìwọ America ìwọ àti America wọn kó máa ṣe àwọn tó bá wà bẹ́ẹ̀ bó o rí pé ẹni tó lọ tó ti tó tó support ẹni Canada ó lọ lé wọn òjò wọlé Canada ò ráyè orí burúkú wọ́n ti block ẹni má máa dẹnu fún wa wípé you don't want to come to Canada Canada is a boring place but you are, you are a citizen of America now you are not a citizen of America America cannot take you. okay wọ́n ti block ẹni Canada block ẹ o ò lè wọlé síbí àwa ò sẹ́pà fẹ́ kúrò ń bí tí n bá gbé ní state kan tí mi ò bá sọ French of course if I want to leave Quebec they will not stop me not to leave because I'm not speaking French. And anybody that's not speaking French is can affect them also. It's not a criminal, it's not a crime. Somebody leaving because you are not speaking French and want to go to place they are speaking the what you are, um, you know, whatever, English you understand. Then it's not a crime. What is your business? I don't know you travel to go. who made me. I don't know even you are in America. I don't watch you. Of recent, somebody wanted to give me, you know, mo ti ní ẹnìyẹn ó ní ó máa ń ta góòlù gọgọgọgọgán àwọn tó máa ń ta góòlù gọgọgọgọ ọmọ Israel ó wà ní Dubai mo fẹ́ pèsè sórí platform mo kàn tún fi sílẹ̀ ni you understand me I just leave it kọ́mọ́dà pé bóyá èèyàn bá ẹ ṣe anything tó bá ti ṣe mi ò láìkí ẹ kókó sí lọ mi láìkí ẹ I don't like anything about you stop Auto Buffalo mo sanra now gbogbo àwọn olórí burúkú ọmọ celebrate tó ń ṣe kìíní yẹn wọ́n wish láti láti ní shares wọ́n lọ fọyàn ṣe gbogbo ẹ̀ ní gbogbo nǹkan tèmi fọ́ ló kọ mi i'm big yeah biggy. i am biggy. igi igi igi igi igi igi igi. ìwọ tó gbẹ sílì ẹ ò dá ayé ò dá ayé ọmọ ò dá gbogbo nǹkan ò dá àwọn olórí burúkú táyé wọn ti bàjẹ́ táyé wọn ò dá mọ́ ló ń wá sọ́dọ̀ ẹ kò sẹ́ni tó wá sọ́dọ̀ ẹ nígbà tẹ́ ń sin fún ẹ lówó wọ́n dá dúró ni àwọn tó tún ṣe ń sì wọ́n máa tún dá wọn dúró ní tó fún ẹ gbogbo politician tó wá sábẹ̀ tó sápamọ́ síbẹ̀ wọn ò fún wọn ní wí tíkẹ́ẹ̀tì wọ́n bá wọlé gan wọ́n máa sọ pé wọ́n lùsì pásítọ̀ tó sápamọ́ sábẹ́ gbogbo ọmọ ìjọ ẹ̀ láyé ẹ̀ bàjẹ́ kò sí tẹsímọ́nì lórí ibẹ̀ yẹn àwọn tó síkì fún indọ́sí tó sọ̀pọ̀tẹ̀ láti ra mọ́tò wọn ò wọlé gbogbo wọn náà máa ní wọ́n ní crowd lórí ibẹ̀ yẹn wọn ò wọlé lórí burúkú ni ni don't talk to that me again lórí burúkú i never talk about you i'm only doing reference about tí bá dẹ̀ kí náà ṣe wọ̀nà kan náà mo sọ̀rọ̀ wà bí kẹ́gàn pé ìgbà tí mo analyze fídíò kan báyìí màláìka dẹ̀ ní wọ́dẹ̀ ló gbọ́dọ̀ wọn sórí ṣé mo mọ̀ ẹ́ rí ni mo dẹ̀ sọ fún ẹ o ní pé ẹ wọ́n gbà yẹn èmi ń kọ́ mo wá bá ẹ mi ìwà bá ẹ àbíkẹ́ mo wá bá kí n tó kí n mo pè lamẹ́ríkà kó tó di pé mo wá sí orí Facebook yìí àti Saheed Shittu mi ò kì í parọ́ mi ò jọ̀wọ́ olórí burúkú don't compare yourself mi ni i don't pray anointing orí ewèrè àwọn olú òsínwín bíi tiẹ̀ ló máa máa lò ẹ́ mi ti kódà go tí n bá wà nípò go mi lè lò ẹ́ pé tán fẹ́ ní kéwọ́n wá ṣùṣe kó máa lò yàn kó máa speak fún yàn mi lè lò ẹ́ láti pé kó speak fún mi torí ẹni tó bá speak tó bá speak fún ayé ẹ̀ máa dàbí ayé ẹni tó bá ní skin skin ẹ̀ máa máa jẹrà lójoojúmọ́ ni ìwọ tí skin ẹ̀ ti jẹrà yìí wọ́n fún ẹ ní kírìmù náà kò ṣiṣẹ́ gbogbo àwọn tó ń polówó fún yẹn wọn àwọn olórí burúkú dẹ̀ ń ra kírìmù lọ́wọ́ wọn ìwọ tó oníṣìkì pọ́ọ̀sì tó ń polówó kírìmù ìwọ tí space ò dáa tó yẹ fítà ló máa ń lò lójoojúmọ́ mo dúpẹ́ tèmi hmm. mo dúpẹ́ tèmi o mo dúpẹ́ tèmi olúwa ẹ olúwa ẹ ọlọ́run ẹ i can't thank you enough wá rọṣẹ́ o rọṣẹ́ tó ń gbé fún ẹ láti polówó kò ṣiṣẹ́ o kẹ́ lè mọ̀ pé àwọn terrorists tó kàn ń send àwọn ìwà àwọn tí skin wọn da ta ló ta ìṣùgbọ́n tó polówó skin yẹn ṣé skin yẹn yẹn skin yẹn tí ò da tí ò smooth skin yẹn tí ò da skin yẹn ò yọwó ta ló máa rí skin yẹn mi lè rí skin yẹn kí n lọ rọṣẹ tí wọ́n bá polówó those people are not giving you because we are advertising for them but they are giving you money systematically because we are working for the terrorists the terrorists don't want to be paying them directly paying you directly so that their secret will not be open they are using those people to be representative nǹkan tó ń ṣe nìyẹn now olórí burúkú family taliba ló ṣe. yẹ kó mo kọ́ fídíò yẹn mo gbé sí Instagram onímọ̀ṣẹ́ fẹ́ ẹ̀bù ẹ̀pà olóṣìṣẹ́ Canada mi wọ́n sọ táàsì fún lamẹ́rẹ́ ní ní Dublin. I never say that to you báwo mo ṣe máa sọ ọgbà torí mi èmi ò bá bẹ̀rẹ̀ wèrè bíi tiẹ̀ náà as the country here the other day I go to the hospital they didn't even give me any medication I mean they didn't give me any medication Today, I'm not on that medication na pé mama sọ pé wọ́n gba abẹ́rẹ́ Ask go, they should go under your system and verify your name. You have a mental illness. And we don't joke with we don't make fun of them. But you, you are actually not sick before, before you say you are sick because you need the paper of the country. Isn't it? And he has turned to all that you want here. And so why can you want to meet you once up eh, kini kan. Ìwọ ló gba bẹ̀rẹ̀, ìwọ better. gba bẹ̀rẹ̀ osinwin náà. àwọn wọn ló sọ pé mo lògùn ego rẹ ni mo lò lọ́kọ̀gò rẹ mo lóyìn ní ìfilẹ̀ mo ti ní kó bómi kí n lògò rẹ nà of course mo ti lògò ẹ̀ nà. ògo ta ló fẹ́ lo ògo ní dáa fún ẹ màsúbà ló fún ẹ lógo tó ń lò màsúbà tí ò bá jẹ́ ọpẹ́lọpẹ́ Facebook yìí ẹ ọpẹ́lọpẹ́ Facebook tó create job opportunity ayé ẹ ti bàjẹ́ wọ́gbọ́n sọ so tó bá ti jí láàárọ̀ Ma gbàdúrà pé ma ọlọ́run jọ bá wa dá Mark Suba sí ọpẹ́lọpẹ́ Mark Suba Mark Suba ló sọ ẹni olówó Mark Suba ń sìn kò tí ì sọ mí dolówó ṣó ti yé bọ̀ Mark Suba ló sọ ẹni olówó ló jẹ́ káyé rí ẹ ayé ti pa ẹ́ tìbí aṣọ tó gbọ́ ayé ti bàjẹ́ ogo ta ló fẹ́ lò ó lè rọ ogo tèmi ogo tèmi báwo ogo tèmi lówó ogo tèmi ò wọlé wèrè ò lè logo mi torí mi respect àmọ́ ètò tó bá ti respect ló máa wọ́ọ̀kì fún ẹ àwọn tó ṣe ń gbà orí pé mi àná tí wọn mi respect wọn mọ́ ó lè logó mi mi authorize ẹ̀ fún ẹ láéláé kò sí wọn bí ẹ wọn bí ẹ kú ògo mi báwo tó bá wo nǹkan tọ́lọ́run ń ṣe owó ló pé gbogbo nǹkan ni owó kọ̀ ìwọ tó ò lè bọ́mọ wí tọmọ máa sọ pé shut up bẹ̀rẹ̀ ìṣòro gbogbo ẹni tó ń tewé ìmí ni gbogbo ẹni tó ń tewé gbogbo ẹni tó ń tewé lórí social media tó ń lo ògo rẹ bó mo ṣe lo ògo rẹ bọ́lá ó ti ń ya wèrè o ó jẹ tí epo jẹ ya wèrè níbi mo ti ń ya wèrè tó ń lo ògo mi ò àtògo ọmọ ẹ o tẹ̀sán pé tí ẹ̀ nìkan ló mọ. shut up ìwọ ló kọlà sóhun sórí bí mo ṣe ń sọ̀rọ̀ sí ohun mi sound tí má kàn fẹ́ ṣèdè lómi máa sọ ni ohun mi sound mo sọ̀rọ̀ tí má fẹ́ sọ yorùbá máa sọ dáadáa mo flint nínú èdè yorùbá mo dẹ̀ tún flint nínú èdè ìlú mi mo tún flint tí má fẹ́ sọ òyìnbó gan nígbà tó bá wù mí tí bá kàn ń ṣe tí bá ń dígbọ́n tí bá ń ṣe drama ni ó ti yé kò kó ṣìdànù sígbó. ọmọ yìí kan lọ́wọ́ onílara ni kò lè mèkè onílara burúkú burúkú ẹ pọ̀ báyìí tí wọ́n ti máa ti travel báyìí ìṣòro ẹ̀ kú ni fún wọn. sori ẹsà wèrè ẹsà board I don't know you travel to be sincere I don't look at your page I don't watch you I'm telling you to God who made me and you can see because of you pàápàá mi ò gbé page mi kan Princess Bola mi gbogbo bí mo ṣe kọ terrorist you are working for terrorists the people giving you money they are terrorists I'm saying it with my mouth bó they say North America. sí Amẹ́ríkà yẹn wọ́n máa máa ṣọ́ yín fún ọdún pípẹ́ ni bí wọ́n ṣe ń ṣọ́ mi ń bí gbogbo ìlú tí mo dé rí pátápátá go and check it wọ́n máa lẹ hate me. mo hate iṣẹ́ ọwọ́ yín ni na. iṣẹ́ buruku te máa ń ṣe bíi pé kẹ́ máa jalè kẹ́ máa ṣe nǹkan you just want to show up to tell people you are enjoying you have money kí láǹfààní ẹ̀ i will tell you if i'm suffering kò sí èèyàn ládá èèyàn fún tó bá dẹ̀ jìyà ń gbà kan wá tó jọrọ̀ ń gbà míì ìwọ gan dẹ̀ lo thirty something years ń bẹ̀yẹn kó tó rí ìwé ẹ̀gbà kó tó di pé o bẹ̀rẹ̀ sí ní travel àtọ́jọ́ tó dẹ̀ tí wọ́n ti fún passport rí lo ti di òsínwí sígboro òun travel on travel ọdún melo ló wà ní Dublin kó tó ti gbówárí passport gbà tó wá ya wèrè bíi pé bóyá ṣe ni nǹkan kan ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ dẹ̀ ń pàkọ́ bíi pé ó ti gba nǹkan kan tí ẹnìkan ò gbà rí olówó olówó bẹ́ẹ̀dì tó fi ń sùn yẹn bẹ́ẹ̀dì tó fi ń sùn yẹn búra sí tí ò bá sì dùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀dì tó búra sí ní láti ìgbà tí ayé alálùmọ́lẹ̀ tí wọ́n lọ ṣà ní ìta bẹ́ẹ̀dì tó ṣà ń ta ló ìfi ń sùn ní ìgbà tó ń fún ẹ ní ilé ìjọba tó ń gbé yẹn ilé ìjọba tó ń gbé yẹn ló ló ń san ṣó wọ four hundred mò ń sọ two thousand plus ń bí báyìí wàá dẹ̀ sọ pé go and work go and work níbi tí mo wà yìí màá lọ sínú communication center màá taṣọ màá polówó aṣọ ó mọ iye nǹkan tó wà nínú ilé tí mo ní mo aṣọ tí mo tí mo ti máa polówó lójoojúmọ́ ó mọ bí mo ṣe máa lọ ṣe uber tó bá sọ pé go and work ìgbà tí mo débì bá mo ti ṣe pẹ̀lú how many company ìwọ ló máa sọ pé mo ò ṣiṣẹ́ ó dẹ̀ ní ṣoríire madam òfò lẹ́ máa ṣe àtàwọn tó bẹ̀ àwọn tó jáde fún láti wá represent yẹn let me tell you because of you àtòtórí Ìyábọ̀ Òjó ni mo ṣe fẹ́ lé àwọn tó wà nílé mi yẹn jáde ẹ̀ tó wà nílé mi yẹn you have to get out of my house. it's my sweat and i don't build the house when i since mo ti dé Canada sin o ṣá sọ mi ò mi ò lówó nbi àbí bẹ́ẹ̀ kọ́ mo dẹ̀ ṣe máa lówó mo dẹ̀ máa ṣiṣẹ́ lówó ni mi ni jalè ẹ ti gbọ́ mi ò ní jalè bí ẹ̀yin ó lè tó ní wọ́n ti wọ́n ní òwe ní Canada wọ́n ìfọ́ ní òwe Canada orí àpìlù wa wọ́n gan ti ní kókó òun lù. ṣe gbọ́ ó ní wọn ò tí fún mi níwèé data i'm not getting yet getting my paper that i'm on appeal that they asked they asked me now to leave. Who said that to you? That they asked me the Canada say I should leave. You are a liar from your head to your toe. You are a liar. Wọ́n ní because I said I want to travel. Àwọn tó wà nílé mo kàn sọ lónìí They should get out of my house. Don't celebrate it. Leave it in my house. They should fuck off. There's rented apartments from some, somebody apartment and they be telling people that they bought, they buy, they bought, they pay, they do this. Kọ́kọ́ one thousand two tó san one thousand two àbí one point two yẹn kò pé one thousand dollar ń bì báyìí mo ń san two two thousand plus every month gbogbo bill mi mi ilẹ̀ tòtórí ẹ̀ bí láì fi ṣe tún tọ̀ fùgbọ́n mi ò tòtórí ẹ̀ lọ join group mi tòtórí ẹ̀ jalè olórí burúkú ni ẹni wọ́n máa ń fẹ́ àwọn ìlú máa jáde because they want to be using your things they want to be using your property for themselves your things they want to be stealing your things and they want to stress you die somewhere they be lying against you petition you writing things and some idiot tí ò mọ nǹkan tí wọ́n ṣe ó if you believe all this ones if anybody in this system believe in you nobody i can bet you as about a part of non-entity nobody in this Canada from Quebec to the end of Canada nobody can believe you nobody can give you somebody like you audience i tell you crazy people like you black widow wicked souls that you supporting and outside you for tó bá ti jẹ́ pé àwọn kan bẹ́ẹ̀ ìsàtọ̀ wà wá jáde eh Canada Nigeria is not good Canada Nigeria eh the government is not good government wo ló ti darí ṣe báwọn tó bẹ̀ níṣẹ́ àwọn tó ṣèkà gbogbo ní ìjọba lo lọ láàrin tàwọn tó fún ẹ lówó bí ẹni máa kú so mẹ́tò orúkọ wọn ṣe bẹ́ẹ̀ tó bá ti mẹ́ fún ẹ lówó náà sọ pé bú eléyìí wàá máa bú ni tó bá fún ẹ ló bú Tinubu wàá bú Tinubu ìwọ́sọ̀ tó tọ̀rọ̀ rí ni bó ṣe kọ́ọ̀sì ìjà nílẹ̀ jẹ́ àgbà ìran ni they should go out and start fighting until kìnnì kan ìwọ ló kọ́ọ̀sì ìjà yẹn ìwọ àti ìyápọ̀ ọ̀dọ̀ àti gbogbo àwọn celebrate wèrè yẹn nígbà yẹn náà ni wọ́n kọ́ọ̀sì ìjà yẹn tó ń pa àwọn ọmọ ọlọ́mọ sọnù ní tó retí gbà yẹn olórí burúkú ẹ̀ àwọn àṣọ pé you are not go to Nigeria are you not from Nigeria even when you seek asylum in some country after some years you should be able to visit your country it's in the constitution of the àwọn United Nations yes you should after four years ni ti America or four Canada here is four years After four years, you may be to visit your country. But with the permission, you are going to your country. And I'm not going to hide. Like if I don't have my paper, and then I use, maybe I use uh, United Nations passport, and then I promise to go to maybe Cotonou or go to Ghana, and now went to Nigeria. That's it, against the law. But if I want to go to Nigeria, I will book from here, Canada, and I will promise I will book from here to Nigeria. And when I want to come back, I will book from Nigeria to Canada. I don't hide anything. I don't hide anything. The celebrity living in my house, all the people living in my house, they have to go. I've told them they should, uh, July, yeah. It's not because of, I have my reason. The other day you said it on the social media that I've sold the house for the person living in the house. And I called the person on live chat. I was told that you have bought the house, that you have paid. He said, no, who said that? I said, but I know because a lot of celebrity mo ní àwọn video tọkùn yẹn send sí mi tí wọ́n máa máa heart lọ́wọ́ táwọn celebrity wà nínú ilé yẹn a lot of celebrities gbogbo wọn pátápátá àtàwọn Yorùbá àti Yíbò and you are wicked some of you you behave like when you just I mean when you possess somebody's things then you want evil to happen to that person so that you can inherit it your mission can come to pass it's not going to happen in my in my area you can eh, fit yeah. fit eh, eh, strong to that level lórí burúkú. ní mọ́ǹtì to fẹ́ sá lọ sí ibòmí ẹ tó lọ gba Nigerian passport Ma, máa sọ ni kini kinní o ó gbọ́ tí mo máa ti ń for overseas ẹ mo ní bómi kí n lògo rẹ ṣe torí ẹ lóṣù abẹ́rẹ́ wọn ló ṣiṣẹ́ òròjọ́ mẹ́ta fún mi bí ìyá tó ń tewé lórí social media tó ń lògo rẹ àtọmọ rẹ ẹ mo gún ọmọ ṣe mo gún yín méwé ni ó lè rí tí ẹ lò ó ti tàpá ọlọ́run kórìíra rẹ ọlọ́run ó kórìíra ìpín ẹ ti pọ̀ ju tí ẹ mọ rírí lórí social media dá ọ̀rọ̀ tí ó kẹ́ ló máa ń dá sí sẹ́mi tó oníwàásù lógo rẹ̀ sàtẹ̀ ìgbọ́pọ̀ yẹn olódó ẹ̀ sẹ́mi ló kó ń dì ní sọ̀rọ̀ ọmọ yìí mi ò débè yẹ mọ mi fẹ́ mọ tó ń sọ mọ ó ti rùn ó ti rùn sí ayé wò wá. ìwọ ló rùn ó ti rùn Wàsíù Àdébóyè sọ pé ó rùn ẹ ti rùn gbogbo yín pátápátá àtàwọn tó ń speak gbogbo yín ẹ ti rùn sáyé ó ti yé ẹ ti rùn. èmi tó yẹ pé ti máa kí ọkọ mi kàn sọ nǹkan kan fún mi kí n kàn jókòó kí n kàn jí látojú oorun bí tí ọlọ́run wà pẹ̀lú mi dé I don't need to tell you orí ẹ̀ ti burú ẹ ṣàwèrè eyín ò ní dà ọlọ́run fẹ́ràn mi gan ó rí pé ẹni tọ́lọ́run ò fẹ́ràn gbogbo ogun tẹ́ gbé yẹn ẹni tọ́lọ́run ò sí lẹ́yìn ẹ gbogbo ogun tẹ́ gbé yẹn rò pé mi máa ma sọ̀rọ̀ báyìí kò ní dáa fún ẹ ìwọ ló lọ sí sàkú yẹn ìwọ ní ṣíkí pọ́ọ̀sì dàbò ìgbóná tó bèrè fún yẹn ló dàbò ẹ àdúrà yẹn ṣé àdúrà mi bá ti yọ ẹ lẹ́nu gbàtí mo ju ìwọ gbàtí ìwọ náà ṣépè tó ṣépè o tún dárúkọ tó tún ṣépè gidi fún àwọn ọmọ ọlọ́mọ ni o tó dárúkọ wọn wọn ọ̀dẹ̀ jẹ́ ló wọn ọ̀jẹ̀ ń gbèsè torí pé wọ́n bú ẹ o dẹ̀ bú wọn padà o dárúkọ ọmọ wọn èmi dárúkọ àwọn tó ṣe èmi mo tún gbàdúrà naturally pé tó bá ṣèkà fún mi àbí tó bá ṣèkà fún àwọn olólùfẹ́ mi àfi fún ọmọ mi so ìkà yẹn tẹ̀ onímọ̀ burú gan mo ń ṣépè jù ìwọ ń gbàdúrà gbàdúrà ló gbà lọ́jọ́ tó gbàdúrà yẹn When you stop your evil, stop your fuckery, stop your wickedness, so that your my prayer that seems to be like cause to you will not be kò ní máa kò ní scare yín kò strike yín. Stop your evil. Who is doing evil among me? Èmi o lè rògòlò. Ogo tí mo ti lò. O mọ nǹkan tán pè pé ọ̀rọ̀ rògòlò. Ògo tí mo nlo ti tí mo ti ń lò tipẹ́ tí mo dẹ̀ tún ń lò báyìí. Ó mọ tún mo ti ń lò ni ògo lára kéèyàn lògo kó jáde náà kójú ẹ̀ dán òwúrà ògo lílò ni ògo ni kó faṣọ sára kó fìtì ẹ̀ ògo ni ògo náà ni pé tó bá ní tó wá tó ní gbogbo original sin tó gbé wá ló ṣì ń lò ara ògo ni ṣé mo ti pààrọ̀ eyín ni ṣé mo pààrọ̀ ìdí ni ṣé mo pààrọ̀ ọyàn ni àbí mo ti lo silicon mo rọ́gọ̀nà ṣó bọ́ mi ni ṣé wọ́n fún mi ní albert mi ò jẹun ni wọ́n fún mi ní albert gbọ́dọ̀ ṣì ń jẹun àwọn tó jà mí lólè wọn ò tí sanwó mo dẹ̀ ń jẹun mo dẹ̀ ń lì mo dẹ̀ sanwó lé mo dẹ̀ ní wọn rògbòlò ìwọ tó ń fún òrógbòlò kó lè mọ̀ pé ògo yẹn gan mọ́ ṣe ń fẹ́ lówó láyé wọn ń bàjẹ́ sí gbogbo ẹni fẹ́ lówó láyé ẹ̀ ń bàjẹ́ ètò tó gbọ́ kírìmù afọ epo kòkó ló ń jọ sí wọn lọ́mọ wọn jẹ́ gbogbo ní ní Kwara State àmì ní ilẹ̀ Haúsá kò lè jáde ọmọ méjì ọ̀rẹ́ ẹ̀ ló sọ mí gbogbo all the people that you advertising for giving you money the other one tó wà lẹ́kọ̀ọ́ ọmọ méjì fúnra rẹ̀ ló fẹnu ẹ̀ sọ i'm not the one Oh, i only see after you and i called nigeria to to to do something about it it's not true baby if a friend said that that you're you still baby hausa baby baby from northerner they say you your friend somebody that is advertising on your page stone two baby and they ask you láti wà tán ti sọ̀rọ̀ bébí yẹn ṣé o tún And he came out, he said, I didn't see the baby. Actually, the baby is not for her. I just adopt the baby from not. Where did you adopt the baby? Up to the no, no answer. No answer. Because she's from Ijebu They are she's from you know. Was you have slept with uh, eh, Kini. Stealing baby. Or the platform, any. Did you see that nonsense with me? All of you will be doing system to be carrying people with twins, looking for baby. You want to you want to help them? Are you a helper to, to, to, to, to God? You are not helping anybody. Only want to get close to those one novice to see their baby from them and give it to the ritualists. Olórí burúkú. In the on this social media, you are selling bones of dead people. You sell it until I expose you here. Tó fi gbé jáde mọ́. Sesamo, èṣù mo dẹ̀ ti bayé èṣù ẹ jẹ́. ti bàjẹ́ àwọn tí wọ́n bá yé wọn jẹ́ yẹn owó tó ń jí bẹ́ẹ̀ wọ́n máa fún ẹ kó bá lè máa sọ pé kó ló bá lè máa rẹ̀ kó máa jó wa kò jó wa àjẹ owó òṣì àjẹ májèlé májèlé ló ń jẹ orí bọ́n ṣe fún ẹ lówó tó mísùsì dàbò ẹni bọ́n ṣe fún ẹ lówó tó ayé ẹ̀ bàjẹ́ náà ni ojú dúdú ló gbé padà ojú burúkú ló gbé lọ ojú tó wọ́ọ̀sì ló gbé padà wálé fẹ́mi lówó ibi tó bá ti ń ṣe tí wọ́n bá ti ń ṣe sókè máa yín bọ̀ sí gbogbo àwọn ìpẹ́ máa lọ wò ó ẹ má lọ wò ó èmi ń bọ̀ sí gbogbo àwọn èèyàn pé Bọ́lá Tinubu. see nobody ṣe pé wọ́n máa wò mí I never say that if you don't want to watch those is your problem let me tell you there is a ó only ibìkan ní orí platform mi ó ní àwọn show mi ó ti yé bẹ́ẹ̀ yẹn èyí tí bá gbé síbẹ̀ tó bá ní interest tó bá tó bá ní tó bá wà interesting fún ẹ ló ń yẹ dandan kó wò ó ti yé bẹ́ẹ̀ yẹn kò yẹ dandan kò gbogbo nǹkan mi ṣe gbogbo yín ṣe ń gbà ẹ just want me to bow for bullshit I don't want to bow for bullshit that's it. ẹ ṣàwèrè look at you now olórí burúkú ẹ gbogbo àwọn èèyàn ló ń bú mi lábẹ́ kọ́mẹ̀tì ẹ̀yẹ kémi wá máa gbé wọn sì kí máa post ẹ ẹnìkan tó kàn bú ẹ níbì kan sìn ló lọ post sórí platform ẹ sìn olórí burúkú you do evil to people you don't want anybody to talk about you wàá máa sọ pé o dàgbà lórí burúkú àgbàyàgbò òṣì àgbàrá dáradá láyé bàjẹ́. kí ẹ máa lọ wo oníwàásù lò ló fẹ́ mi lówó kí mi máa lọ inú yín bọ́ọ̀sì kiri alóògùn oní problem oní oníṣòro ìyẹ́ ẹ̀ tó ṣe gbé wáyé òṣèlú máa bú ìyẹ́ ẹ̀ láàsì olóṣì ọmọ ọmọ òfin lẹ́kìsà ó lè mí ìkẹ́ because ó ti jẹun jù gbogbo owó ló ti jẹun tán àsìkò tó bá fún donation bẹ́ẹ̀ bó ṣe ń jẹ alákàn ló mọ̀ gbà. kó o lọ owó fún mi donation kò sẹ́ni tó fún mi donation ẹ má máa fi yẹn sọ̀rọ̀ sẹ́ni kò ní dáa fún ní dáa fẹ́ mú tó mú donation o donation yẹn kò ní dáa fún ẹ kò ṣe sọ̀rọ̀ donation o ti dáwó fún wọn gan rí níjọ́ tó lọ sí court donation wo wọn gba donation wo ni wọn gbà donation wo ni wọn gbà o sọ fún mi aṣọ tó wọ̀ wọṣọ tó kó kì í ṣe rọ lọ bèrè nínú ṣọ́ọ̀bù lọ́ra ni mo ti raṣọ yìí lọ́ra mo rà mo tún rà fún yàn lọ́ra mo ti raṣọ yìí lọ́bẹ̀rẹ̀ wáṣọ tó wọ̀ sọ́rùn aṣọ tó wọ̀ yẹn kò lè ju three dollar lọ ní ṣọ́ọ̀bù liquidation three dollar two dollar ni aṣọ tó wọ̀ sọ́rùn o dẹ̀ ń pè mí ní eléèkìsà èmi Bọ́lá ò ń pè mí ní eléèkìsà àwọn fi ṣe bẹ́ẹ̀dì yẹn ẹ́ tó fi ṣe bẹ́ẹ̀dì yẹn mi ì lè àwọn pàrùbárù yẹn mo ti wọ̀ tẹ́mi bá fẹ́ wọṣọ ebi òun wọ̀ ọ̀kan tó pàwọn èèyàn fẹ́ wọ̀ mo ti wọ̀ àwọn aṣọ wọ̀nyẹn ti lò level twelve years ago tòótọ́ ní tó bá jẹ́ pé mo tún ta síyàwó wá sí mo fẹ́ sọ fún yín pé mo jìyà yín lọ ni ṣé mi jalè yín ni àbí ta ni bàbá ọmọ mi tí mo tó kú tẹ́ ìpàgọ́ ṣó jí yín lọ́wọ́ ni wọ́n jí owó ẹ̀ ní àwọn òbí ń jalè nílé wa ilé olórí burúkú làwọn sẹlẹbẹ́tì tó ń jalè tọ́ bá máa pe àwọn nìkan bàbá bí ìwọ́dọ̀ olórí burúkú náà tó dáwó fún bí wọ́n dáwó fún ẹ ṣé o lè leave ni tí wọ́n bá fi owó yẹn sustain ẹ̀ ṣé o máa jí làárọ̀ wọ́n ṣe fi owó sustain ẹ̀ tó sadness and sorrow ṣì wà nínú ayé ẹ̀ you can see your face olóòdé láti ìlú òyìnbó olóòdé láti America olóòwà nínú flight for over 14 hours why can't you rest and just sleep why tó fi sọ pé wọ́n sọ pé ẹ mọ̀kàn wá sọ fún ẹ pé Auto Bola sọ pé ẹ Wàsíù ló fẹ́ ló mo bú Wàsíù nígbà tó sì ń lé mo dẹ̀ bú màláìka ìwọ lọmọṣẹ́ wọn tán kọ́wọ́ ẹ̀ sókè gbúdọ̀ ṣiṣẹ́ tó owó burúkú tán ń fún ẹ gbúdọ̀ lọ ṣiṣẹ́ fún ọmọ àlè tó ń ṣerú àwọn ẹgbẹ́ ọmọ ẹ̀ ẹgbẹ́ ilé kan ni ẹni tó olówó agbélé fún ẹ tó ní kó máa polówó yẹn ẹgbẹ́ ilé kan ni ọmọ àwọn ẹgbẹ́ ọmọ ẹ̀ ń ṣoríire wọ́n ń fún ẹ ní albert ẹ̀ kó máa kó sórí platform èyí tó lòun tẹja tó ló polówó ìgbà tó polówó fún ló wá bẹ̀rẹ̀ sí ń tẹja ó ti nílé epo ẹgbẹ́ ilé kan ni níbo nílé kan wà ẹgbẹ́ èyí tó wà bẹ́ẹ̀ náà ni kí ló fẹ́ máa fi mí wé ẹ̀wọ̀ fún olórí burúkú ni ẹni láàrin bí mo ṣe promote olórin tó bẹ́ẹ̀ náà la ra ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ àdẹ̀jalè àyíntọ́lọ̀ ń bless nìyẹn bí mo ṣe ń sanwó ilé náà kò yí sí ọ̀bọ̀ mo ń san náà láti jọ yìí bẹ́ẹ̀ náà dẹ̀ ni kò yí sí ṣùgbọ́n ọlọ́run ó sì fún mi san ó sì bá mi ṣe kí ló ṣe láti kí ló lè ṣe fúnra rẹ tí ìjọba ò bá fún ẹ lówó kan fún ẹ nílé ilé káńsù mẹ́rin láti jọ ìkan tètè fún ẹ gbà tí wọn fún ẹ bẹ́sẹ̀ pé fún ilé káńsù mẹ́rin ayé ó dàbí wèrè àbí wọ́n kọ́ ni ráàgì yẹn no be you be that crazy rakini yẹn mo ń bọ̀ máa gbé jáde fún ẹ̀sìn olóṣì. àdúrà lé lórí kó tó jẹ ló mọ̀ sọ pé kí wọ́n wo pọ̀nmọ́ tó wé. mi tó bá wù mí mo lè jẹ ó ti yé bẹ́ẹ̀ yẹn. onímọ̀rọ̀ mi ìyá aláròká mọ̀mọ̀rọ̀ mi ìyá aláròká ìgbà mógorí kókò mọ̀gẹ̀dẹ̀ wọ́mọ rí mi ìgbà tí mo bá jẹ pọ̀nmọ́ kíkà àti tọ́kì má rò mí aláròká òwe má rò mí aláròká tí bá wù mí máa jẹ tọ́kì èmi mo ṣe bó tẹ̀ tipẹ́ tí mo tún jẹ tọ́kì last kí mo fẹ́ jẹ́ ń sìn o kí ló wà nù fridge mo ṣẹ̀wà àti dòdò no mo ṣẹ̀wà àti ẹ̀wà ẹ̀wà bèjì ẹ̀wà àgbàdo mo ṣe mo ṣe fried rice mo ṣe ẹmu ata mo ṣe ẹ̀gúsí jẹ́ ń ṣe mi ìtura mi ìwà gẹ̀rọ mi ìjẹ́ tọ́kì láti ṣe tọ́kì ló kí ló ní mo jẹ́ ń sìn wọ́n dẹ̀ ní mo máa dẹ̀ wá ṣe tọ́kì nsìn máa ṣe mo dẹ̀ máa jẹ́ i will eat this ah mo jẹun jù téèyàn bá rí jẹ wàá máa ní kó rí jẹ ọlọ́ṣì tó ń jẹ yìí sí kò sẹ́ni tó lè rí jẹ ṣáwà la sọ pé kán máa fún ẹ lóúnjẹ tó dáa ń bẹ̀ yẹn ni tó bá jẹ oúnjẹ tó dáa ní lamẹ́ríkà tó lọ yẹn sójú ẹ̀ máa rí bẹ́ẹ̀ yẹn tó bá sùn sóòtẹ́ tó dáa ṣé ikú ọkọ máa jẹ́ bẹ́ẹ̀ yẹn ṣé ìdùn máa jẹ́ bẹ́ẹ̀ yẹn àwọn ìdun ilé tó bá dẹ̀ nídùú lamẹ́ríkà wọn ò dá o ìlú amẹ́ríkà ò dáa o wọ́n ti jẹ bọ́gà wọn sanra wọ́n máa jẹ wọ́n máa fẹ́ jẹ palẹ̀ hòtẹ́ẹ̀lì onídùn ni wọ́n gbà fún ẹ punishment ni àwọn tó ń bá ẹ ṣe tó máa ṣe pé wọ́n láìpẹ́ tó dẹ̀ pé wọ́n ń bá ẹ ṣeré eré wọn wọ́n dẹ̀ ń bá ẹ jà lábẹ́lẹ̀ lórí burúkú àwọn èèyàn ò lè dẹ́gbẹ̀mí ló fò alákìsà èmi ọmọ ìyá aṣọ tó wà nílé tó sì dáa gidi jẹ́ ń faṣọ wọn alákìsà èmi bọ́lá mi dáa fún ẹ sábọ̀dì. ó kàn fẹ́ kí Canada ọ̀dọ̀ wa ti kọjá task ni ó kàn fẹ́ kó máa ń sọ pé mo ti ní ẹ̀nà fò náà ni tí wọn bá torí ìwọ tí bá wà ní Nàìjíríà sí màá sọ pé mo ṣó ẹni tí tó bá wù mí wàá máa sọ pé nìkan nígbà tí bá tí bá dẹ̀ lówó tí bá mẹ́kọ̀ owó náà Nàìjíríà máa sọ task ní fún Nàìjíríà tí wọ́n bá gbé mọ́tò lọ Nàìjíríà gbogbo ìwé mọ́tò la máa ń gbé àkí ń gbé gba ọ̀nà báyìí báyìí à ń sọ tax lórí ẹ̀ abẹ́mọ̀ ni à ń sọ tax àdẹ̀jí mọ́tò àbá tèèyàn jẹ́ èmi ló ń pè lálàkísà èmi bọ́lá aṣọ mi tèmi bá wọ̀ ní iṣẹ́ alákìsà ìwọlẹ̀ alákìsà orúkọ tó ń jẹ́ nìyẹn ló dá yẹn ẹwẹ́ ni tó ń sọ̀rọ̀ gbogbo aṣọ tó wọ̀ fún bẹ́ẹ̀dẹ̀ yẹn wọ́n kàn fi kámẹ́rà tó wọ́n bá fi kámẹ́rà sí o ò fine àkìsà ó mọ̀ nǹkan tó ń pè lákìsà ẹjọ ẹ wojú ẹjọ ṣaṣọ tó wọ̀ yìí mi ì lè wọṣọ tó wọ̀ mi ì lè wọ̀ sùn aṣọ tí mo wọ̀ níjọ́ sí Kampala tí mo wọ̀ yẹn mo ti fi nulẹ̀ láàrin mo ti jù sí dustbin lórí burúkú ni ẹni mo ní àwọn aṣọ olówó ńláńlá aṣọ tí jẹ́ fi kọ́kọ́ wọ̀nyẹn aṣọ tí Ìyábọ̀ Òjó tó wọ̀ lọ patí yẹn tí Ìyábọ̀ Òjó tó wọ̀ lọ patí brown yẹn mo ní olówó ńlá ẹ̀ tó ràn ti ìyá ẹ̀ pa tí mi ti ràn mo tún ní kọ́lọ̀ ẹ̀ kọ́lọ̀ yẹn gangan mo ní mi ti ràn mo tún ní kọ́lọ̀ tí mo ti rán nínú ẹ̀ lára aṣọ tí mo ta ó ti gbàgbé pé mo taṣọ nínú lórí Facebook yìí ó ti gbàgbé jẹ́ nǹkan fi jẹ́ fi wọ́n ẹ́ o jẹ́ fi wọ́n kò tún wọ́n ṣe ìṣá yẹn onídọ̀tí yẹn o ò ń gbọ́ kò ní dáhùn yàrá gbogbo yín welcome to Nigeria rí ayẹyẹ kiri kan o tó ẹ má yọjú síbi mọ́tí bá ti tó dé Nigeria ẹni tó bá fẹ́ bá mi ẹni tó bá ti fẹ́ bá mi ṣẹjọ́ kó wá má máa halẹ̀ mọ́ káwọ̀ mi èmi fẹ́ mo ti sọ̀rọ̀ látijọ́ yìí kí má lè sọ fún Nigeria government pé this is it o Canada this is what I was saying o jẹ́mu jẹ́mu jáde kẹrin let me just bring it for you to see. mo máa ṣú ẹ láàárọ̀ yìí ọlọ́run ilé ìmọ̀ rẹ̀ gbọ́. mo bọ̀ o ayọ̀ tí ìyàwó yẹn mi ò mọ bẹ́ẹ̀ máa jálá kí yín ni àwọn afẹ́fẹ́ tó wà Canada gbogbo àwọn native tí mo máa ń wọ̀ kò sí ọ̀kan tí mo lè wọ̀ jáde nílẹ̀ mo bọ̀ o mo ní ètí mi tí ìdúró ìjọ tí mo rà mo ra ìró márùn-ún ni mo rà mo tún fi tọrẹ ń ìró márùn-ún pé mo fẹ́ làǹgbà tí mo ọ́dà ẹ̀ àwọn kan náà fẹ́ rà lamẹ́ríkà pèrè níyì ni. mo bá o I'm coming. I want to check this room. ìjọ kò wá ṣọ́ọ̀kù nínú ilé mi àlejò kọ́ lẹ̀ pa àlejò ń bọ̀ àlejò pa àlejò. mo máa já ránkì yín ní bá kọ́ bá kọ̀ sọ pé torí kálẹ́rà mo ṣe wò àti kù bẹ́ẹ̀ máa já ránkì àwọn àgbẹ̀ jẹ́ àwọn máa ṣe orí fún mi máa já ránkì nǹkan fún. wọ́n wọ́n yìí mama ọmọ apẹ́ sílẹ̀ o if you disturb me I will put you down. Who shit here? kò ní dáa fún ẹ ó máa wà kísà kú ni ó máa wà kísà kẹ́yìn aṣọ ni ẹ sáwọn èrè àti gbogbo àwọn tó ṣiṣẹ́ kú ẹ máa wà kísà kẹ́yìn aṣọ ni. olórí burúkú olóṣì amúlọpà Wàsíù àtọmọ olórí burúkú ọmọ rẹ olórí burúkú ọmọ rẹ. Move on. gbà lọ́dún footers wọ́n fi dividends mi ò ṣe ni wọ́n fi dí owó ni from federal and local and Quebec wọ́n kọ́ mi o. Ibo ni sẹ́yà kọ́ àwọn. fẹ́ tú eléyìí kí ló bẹ̀rẹ̀ ló kó sí. Yeah. mo ti rí nínú bọ́ọ̀sì kan mo ti rí rẹ̀ nínú bọ́ọ̀sì kan mo ti rí sí eléyìí. ó ń jalè she no get money na thief i thief if they no give me work you want me to go and steal me olówó ńlá lélẹ́yìí o ṣẹ́tìrí eléyìí kò ń ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ wọ̀nyẹn mo tún ní fẹ́lẹ́fẹ́lẹ́ wọ̀nyẹn mo fi gé scarf brown fẹ́lẹ́fẹ́lẹ́ ones irú ètò wọ̀nyẹn mo fi gé scarf mo ń tà three three dollar lórí line kò ń ṣe irú eléyìí o ṣé òun kọ́ brown ẹ̀kọ́ lélẹ̀ ṣé òun ní àbò nǹkan ní Canada ń bí báyìí gan mo ti wọ̀ four years ago two thousand and twenty mo ti wọ̀ mo ti fi rán márùn-ún ni àwọn kan order ẹ̀ tẹ́lẹ̀ wọn ò wá rà mọ́ they ask me to order it when I used to polówó ọjà secretly fún wọn lórí ní under Latin America mo wá rán ń mo rán fọmọ mi ó ìkú ìró odidi bíi ọ̀pá mẹ́jọ àbí mẹ́wàá tí mi ò tí ì ràn tí ó tó yìí wà lé On lẹ máa kó sílẹ̀ máa kó gèlè china sórí náà máa ṣe mékọ̀pù wèrè fún yín làwọn yín máa ṣá tán bá ṣá ojú yín náà bá fojú yín kankan sí ojú yín ṣàmẹ́. àbọ̀ nǹkan rèé ṣọ́hun ni àbọ̀ nǹkan and this one is original it's not fake you can see this one is original it's not fake the brown one is fẹlẹfẹlẹ like this Pinets. You can see this one bó ṣe heavy. mélòó la fẹ́ wọ̀ láṣọ dáná máa jẹ́ pé tẹ́ bá ti wọṣọ kan báyẹn ti lówó máa pè mí lálàkìsọ kò ní dá fún ẹ àwọn tó ń kò ṣe àwọn bàbá ẹ àwọn ìyálà ìjà ẹ yẹn. aṣọ tó ti wọ̀ rí tí mi ò wọ̀ rí ni mo sọ tí mi ò dẹ̀ ní mo fẹ́ sọ. So. níta fún ẹ́sà board èmi ló ń kúlẹ̀ láti sà ókè dúró dúró mo kàn fẹ́ fi wọ̀n ẹ́ ni bọ́ọ̀sì tó wà nílé yìí let me show you Nigeria, mo ti kó àwọn bọ́ọ̀sì eléyìí wá o mi ò dẹ̀ ń fúnyàn mi ò fúnyàn rapopolo mo fi more than ten sílẹ̀ sílẹ̀ ní nàìjíríà let me just show you But mo wá ń sílẹ̀ rí pé mo kọ́ ẹrù jáde. Sorry, sorry, sorry. ra polo rèé o sẹ́rí nàìjíríà mo ti kọ wá mi ò rà lamẹ́ríkà ṣẹ́tìrí ó ìkú mẹ́rin nínú méjì nínú ilé rafu polo ṣótìrí ṣótìrí àwọn kíni travelling bag yẹ mo go to tents. i bought it from there. ibi ìbàdàn mo ti rẹ but eléyìí this set of things tí mo máa ń lọ rẹ ló ń pè mí ní ló ń pè mí ní alákìsà kò ní dáa fún ẹ ẹ sábọ ó ní sí orí rẹ sí kí Facebook tó dé ni mo ti ń lo àwọn rafu polo yẹn àwọn kan tí máa ń lò nìyẹn àwọn báńbà tí mo ń lò táwọn àbúrò àtàwọn ẹbí àtàlọ́wọ́ tó lọ kó nínú ilé wọn àwọn tí mo ń rà àwọn Italian bags èmi ló pẹ̀lú olóòórùn kò ní dáa fún ẹ ìgbà tó dórí Facebook ń bìbà tó kọ́kọ́ fẹ́ travel mi mọ traveling bag tó lò ní mo mẹ́tò jù mi mo mẹ́tò mo jù kò tí ì sẹ́ni tó fún mi lọ́wọ́ so for that chop kò so mẹ́sàn-án mi ìdẹ̀ and when I have money I will buy whatever I like Oh, kí mi bí ọ̀gá ni mo fi ọkùnrin sí ẹ̀gbọ́n ó jẹ permanent eh, secretary in Lagos State ó fẹ́ ọmọ tó jẹ́ ọmọ tí mo rán níṣẹ́ ṣé mo pàtó torí ẹ̀ ni. àwọn tí mo mọ̀ rí náà mi ìbáyé wọn jẹ́ náà tẹ́nìkan bá mọ̀ mi tó bá lóun fẹ́ báyé mi jẹ́ máa báyé ẹ̀ jẹ́ this time around this time jọ́kùsádé la máa báyé ẹ̀ jẹ́ ó dẹ̀ lè rí tèmi bàjẹ́ torí orí òtítọ́ mo wà olórí burúkú ni yín ni ó dẹ́njà yẹn náà wọ́n ṣe máa ṣú ẹ̀ ni wọ́n ti fi kámẹ́rà sí gbogbo ẹ̀ wọ́n ti fi kámẹ́rà sí gbogbo ẹ̀ wọ́n máa blinky blinky gbogbo ẹ̀ wọ́n máa tálẹ̀ àjọ bá wù mí láti ṣe nǹkan jẹ́ ìfàṣọ wọ̀ ẹ́ ọmọ mi nírú aṣọ yìí mo tún ń tà á ó ti yé ṣọ́ṣírí aṣọ tó wà ń bẹ̀ yẹn ọmọ mi nírú ẹ̀ mo tún ń tà á I bought two then I ordered two to sell I bought two to sell but the other one tó jẹ́ size mi kò wọ̀ mí kò wọ̀ mí mi ìdẹ̀ tí rìtà mi ìdẹ̀ tí ẹ̀mí ìdẹ̀ ní fi tọrẹ ló máa pè lálàkísà you know how much it is to live in Canada that people still imagine how is she coping I brought some of my things from my country this four clothes bí mo ṣe kó wọ Canada lélẹ̀ ìwájú sí mo wọ Canada box mẹ́rin àti louis vuitton méjì Hand luggage méjì mo gbé wọlé láti amẹ́ríkà síbí nàìjíríà dẹ̀ ni mo ti gbé wá mi ìran kankan lamẹ́ríkà yàtọ̀ sí pé bóyá ká lọ sí ṣọ́ọ̀bù àmì ṣọ́ọ̀bù no gbé wa lọ yìí mi ò lọ ṣọ́ọ̀bù tuntun tuntun kankan náà pàṣẹ ní America. I, I brought it from my home I have it you are calling me a dirty person a rag person and people who giving you those things they ask us for assistance we help them before àwọn tó ń pè ní bàbàrà yẹn bọ́ọ̀sì yìí bíi méjì ni mo fi ń jọ́ níjọ́ tí MC tọrọ lọ́wọ́ tó tọrọ aṣọ lọ́wọ́ mi ni mo fi kó aṣọ fún irú ẹ̀mí ìdẹ̀gbá padà bọ́ọ̀sì méjì ni mo fi kó aṣọ lọ fún Olúbàdàn tó kú kọ́lọ́run fọ̀run kẹwọn bàbá yẹn nínú bọ́ọ̀sì méjì tí mo fi kó mo gbé ẹyọ kan sílẹ̀ mo gbà kan ọmọ tó pè ní dìgbò èèyàn lè ṣe weakness ní Olúbàdàn tó kú bọ́ọ̀lù ra fún polo ni máa ń lò àtàwọn kele irú píìkì kele ọmọ mi ni máa ń rà fún America Express something bẹ́yẹn America tourist kìnnìkan bẹ́yẹn My daughter love pink and eh, you know peach and cream. Eh. I do buy from beginning people that knows me they know. I do buy ọmọ mi náà ó ní to tó máa ń ṣọlá yẹn ó to nǹkan like. Ó ní to tó like To bá ti bèrè lọ́wọ́ mi máa ṣe fún ni tó bá ti máa ti lágbára máa ṣe fún wọn ni. Olórí burúkú ni ẹni. Wọ́n láwọn èèyàn ṣe ìkà fún mi ó sọ fún mi pé olóṣì olóòórùn ològógó ta ló fẹ́ lò. Ìyálà jẹ́ ẹ bó ṣe ń fẹ́ lóòótọ́ ò tí quality ò dẹ̀ tí quality tó mi. Ẹ sáwèrè mo sọ fún ẹni ìyálà ìyá ẹ̀ ò tí quality tó mi kàn wá ìmájì kan wá fún mi lówó ńlá bí á kún fún mi pò sí nàìjíríà mi ìdẹ̀ ní jí owó má dẹ̀ fi owó tí wọ́n bá fún èmi tẹ́mi bá gbà má fi ṣe nǹkan tó dáa olórí burúkú ni ẹni ọmọ iye nǹkan lóríṣiríṣi yàtọ̀ sí crime things tí mo máa fẹ́ sọ pé mo fẹ́ ṣe let me try this o pé bóyá àti ẹ̀ lè ó lè jẹ́ ọ̀ka máa rówó mo ti ra machine nínú ilé bíbà wo aṣọ look at àwọn aṣọ lélẹ̀ aṣọ tó wà ń bíbá ó tó fourteen years oríṣiríṣi mo lọ ra mo ní sweetheart let us be cutting maybe let's practice maybe we can make something mo mo gé kan níjọ́ yẹn let me show you kó má dàbí eléyìí sì dẹ́mi má yá máa fi wọ́n o sórí mo fẹ́ wò wá sótiri sórí aṣọ ni o ìyá àgbà ìyá àgbẹ̀ yẹn sótiri sótiri sótiri ìkan nìyẹn o wá wo mo ti gé lára ẹ̀ eléyìí mo ti gé mo fẹ́ fi rán mo ti kọ́ ọ̀tẹ̀ mo ní mo fẹ́ fi rán sọ́mà something sótiri sórí sórí sórí pé mo gé mo wá sọ pé kí ọmọ mi tẹ́mi bá ti gé tí bá ti design ẹ̀ tẹ́mi bá ti gé bí mo kàn ṣe ń gé akọ̀fin ṣeré màá ní kọ́ ọmọ mi máa ran ọ̀rẹ́ mo lọ ra machine mo lọ gbé síbẹ̀ wọ́n máa sọ pé go and work go and work kí wọ́n ló máa sọ fún mi ni pé kí n lọ ṣiṣẹ́ tí mi ò bá ṣiṣẹ́ owó wò náà fẹ́ rí jí lọ́wọ́ mi ní nàìjíríà làwọn tí wọ́n dákọ̀ ẹ̀ máa rí jí olórí burúkú tiẹ̀ tí wọ́n bá fún ìwọ lówó ò ní lè ṣe nǹkan kan kò ní dáa fún ẹ sábọ̀ ò ní ṣoríire táwọn terrorists ò bá fẹ́ lọ́wọ́ ò lè leave Oh, lè leave you cannot survive without those adverts that terrorists are sending to you ò ní sóríire mo sọ fún Eh. This person say I live in China but I can tell you Canada is expensive This one living in in, con in, in council house in Dublin, and she lied to the Dublin government that she's a mad person, and she's not really mad just to get the paper. And since the day they gave her that paper, she joined the terrorist team in um, Nigeria and in, uh, destroyed the system. They placed her there in in, in, in um, I mean in Dublin, going after people's life. When I was talking, they sent this woman to Nigeria. The person, part of the people I was complaining about. They endorsed, they took her, they pay her ticket money. And before going to Nigeria, she blackmailed me on her page, on 30 million idiot and uh, terrorist page. Don't she? She blackmailed me. She lied against me. They stole my car in Canada here, and quickly those people called her, and she quickly put my name on that web, on her website, on her page, that I stole my car in Canada, and my car was stolen. I've been a woman. I've been a woman of dignity and decency. In South Africa, a lot of Nigeria hate me. I don't like them as well because they are criminals. I don't like criminals around me. I know a lot of things that criminals are dead. The criminal dead with me. I suffered for four years. So I hate all of you with passion. You come around me, if anybody practice terrorism, I would practice batting in my home, including my family. I expose them to the public. Simple as that. tó bá ti tán máa fẹjú mọ́ kámẹ́rà fún mi without you sleeping around collecting money from men you cannot live without people supporting you you cannot survive I only depend on God together and I, that's what I, I teach my daughter also to depend in God in God we trust I brought these things let me bring it you think it's not finished I have this raffle polo now four left four left obìnrin tó rajà lọ́ọ̀ mi ń gbà yẹn ìgbà tí mo kọ́kọ́ máa kó ẹ̀rù ránṣẹ́ sí ń gbà mo ní pé inú ilé kú mi ò fẹ́ kí ilé mi kọ́ máa wà jam park bẹ́ẹ̀ eh, I put some of two rafu I mean Louis Vuitton two àtàwọn aṣọ tí mo wọ̀ ṣẹ́ tí ó wà yẹn kan pè mí ó sọ fún mi pé ó ní o máa ń wọ ó ní mo láìkẹ ó nítorí mo máa ń wọ quality olóò dá quality mọ̀ lára aṣọ tí mo wọ̀ design kan tí mo wọ̀ buy. kẹlẹ̀ mọ́ pé wà sí wà náà àwọn tó rán obìnrin yẹn wá design aṣọ kan báyìí tí mo wà ọjọ́ tí ó máa introduce ìyàwó ẹ̀ sí public tí Wasiu Ayinde máa introduce ìyàwó ẹ̀ sí public aṣọ aṣọ trọ́sà kan báyìí tó wọ̀ up and down trọ́sà àti bí suit by design mi ni Italia ló ti wá ó lọ wá ó lọ rà á fún ni okay o oh, my, my the father of my baby do this to me if my, my the father of my baby may not do it I may just do it for myself and I will honour her with that I am a go-getter not a go-digger One flag is showing sin. I am a go-getter, not a go digger High baller Hi, Bola Folashade, a go-getter, not a go digger not a fraudster, not a bad girl. Ebe lo, my mommy. My mommy can tell my story. I can tell my mommy's story. Bi èèyàn ṣe bí ṣe máa ń pa ọmọ tó tẹ́bí ba pa tí ò bá sówó létàtà tí ò sọ́jà tí ò sówó lẹ̀. le ò lè sọ pé Bọ́lá o àbí Ṣadé ni wọ́n máa ń pè mí dáadáa ń gbà wọn ò ní sọ pé Ṣadé o ó wọ yàrá oníyàrá ó lọ bu oúnjẹ olóúnjẹ àbó lọ mú nǹkan nìkan bọ̀ tí mọ́mì mi bá ṣe ọbẹ̀ tó bá ti sọ pé òun fún àwọn ọmọ kan ní ẹran tí ò fún mi mọ́mì mi tó bá ti lóun fún àwọn ọmọ kan lẹ́ran tí ò fún báyìí ní máa wò wọ́n báyìí mo lè sunkún lójú wọn tó bá ti kúrò mbẹ ní mo lọ rà èmi bẹ mo ṣe tójú mbẹ mo máa mú ẹran yẹn máa fi sápò tí máa lọ sí skul máa mú ẹran yẹn máa fi sí àpò skul mi ọbẹ̀ màmá mi mo ti mọ màá mú màá ẹ̀tọ́ mi yẹn màá mú màá fi sí àpò skul mi tí mọ́mì mi bá sọ pé tó bá raṣọ fún yàn tí ò bá fún mi màá mú èyí tó bá ti jẹ́ èyí tó yẹ kó fún mi màá fi tọrẹ fẹ́ lòmíì bẹ́ẹ̀ ni ẹ lọ́bẹ̀ lọ́mọ mi that's what I do màá lọ fún ẹlòmíì tí bàbá ẹ̀ tó ń tí ò ní bàbá àbí tí ò ní ìyá mo ti máa ń ṣe oore láti wà mo ti wà ní kékeré tí mo ti wà ní teenager mo sì wà ń bébì kì í teenager ó ti yẹ yín mo ti máa ń ṣe dáadáa fáwọn Emi ló ń pè lára kò ní dáa fún yàrá ìjà ẹ̀ èmi kò wọnú mo wọlé mo wọlé wá sí àyíndé mo wo mo gbọ́ pé ko ko kò kókóró tẹ́tọ́ pé wọ́n máa raṣọ àwọn èèyàn máa ma ṣe shopping fún wọn wọ́n máa raṣọ fún wọn wọ́n máa dẹ̀ ni wọ́n wọ designer wọ́n wọ kiri kan mo wọ ní ẹ̀ ó ń wo tẹlifíṣàn tẹlifíṣàn tó fi sínú ilé yẹn sóní wèrè kan báyìí ló fi sínú ilé ó tíìkì bí wèrè báyìí sóní ni ó máa lónìí lò nínú ilé ẹ̀ mo ní kó lọ́ọ́ mi gbé samsung tó ṣẹ̀ṣẹ̀ jáde cough ten thousand dollar ni wọ́n ta that one point five ni wọ́n ń ta ń gbà yẹn mo ní kó máa ń gbé kan fún ṣé mo gbé fún àbí mi gbé fún lẹ́yìn ìgbà tó tún jà mí lólè mo kàn sọ fún mi ní ẹ̀fọ̀n fún mi lẹ́ẹ̀kan kò jẹ́ kí n máa lọ ń tèmi alájẹ ni mí i'm a multipurpose wọ́n kàn ń dí mi lọ́wọ́ ni ẹni tó bá dẹ̀ dí mi lọ́wọ́ máa ṣẹ́gun ìpa gbogbo yín tó o bá ti fẹ́ ṣòfò tọmọtọmọ lími èlò jẹ́ kọ́ ọmọ mi gbá ẹ̀mí òbí ọmọ púpọ̀ jẹ́ ń tọ́jú ọmọ mi kí n lè tọ́jú ara mi kí n lè ṣiṣẹ́ tọ́lọ́run rán mi olórí buruku e, nígbà tí bàbá ọmọ mi kú yàrá bó ṣe jáde nìyẹn tó bẹ̀rẹ̀ sí mọ̀ kẹ̀ ìyẹn dẹ̀ ń lọ sábẹ́ ẹṣẹ́ àtẹ̀ nígbà tó wà láyé o àwọn tó ń lọ sábẹ́ ẹṣẹ́ àtẹ̀ wọ́n máa ń forí kégun náà gbogbo wọn wọ́n ń forí kégun èyí tó ṣe kinní fún anjọ yẹn èyí tó blọ́ọ̀gì ọmọ mi tó blọ́ọ̀gì mi yamayama tó máa ń blọ́ọ̀gì Wàsíù yẹn náà ṣe bó lọ Nàìjíríà ṣé Wàsíù ọmọ ọ̀pádànù bẹ́ẹ̀ tó pèrè ẹ̀ ní ọ̀ndà ọ̀ndà ọ̀ndà dòkásì ló kú sí náà bọ̀bọ́ yẹn ó dà dókàs ló kú sí wọ́n dẹ̀ bò mọ́lẹ̀ kí ló pa bọ̀bọ̀ náà títí dé ni ẹ mọ̀ náà pé ṣe ni wọ́n yàn kí ẹ̀ ṣe é sọ ní ìwé olórí kúkú tẹ̀ ń pààyàn ṣeré aláyé aláyé bàjẹ́ wọ́n tó bá dá máa ń ṣe pé ṣé ìwọ gbàdúrà ọjọ́ tó lọ lọ òṣìṣẹ́ òru yẹn ṣé ìwọ lè ṣe ìṣòro kó máa gbàdúrà ṣàyè pé ló máa ṣe nígbà kó ìwọ tó jájẹ tó jẹ́ ẹbọra táwọn èèyàn gbúdọ̀ pàdé rí tí ò gbúdọ̀ pàdé lọ́nà tí wọ́n gbúdọ̀ tẹ̀lé sábẹ́ ìwọ tó jẹ́ bọ̀rọ̀ a máa sọ pé kò ní dáa fọ́ṣó kò ní dáa fọ́jẹ́ kí ni ẹ́ ìwà tó wù wá sẹ pé èmi níkà èmi níkà olùkó tí n bá níkà wọn lè ṣe gbogbo jáde tí wọn máa ṣe fún mi yẹn wọn lè ṣe mo kàn fáṣọ wọn nìyẹn o aṣọ tẹ bá wọ mí ìgbà tẹ bá wọ gbogbo bí tẹ ti rà àtàwọn tó fi máa ń tó máa délẹ̀ tó máa sọ pé how much do buy it I pay two point something I pay one fifty two hundred million irọ́ ni àwọn kì í ṣe China àwọn bíi àwọn kòrí àmì àwọn bíi Dubai àti àwọn kinní kan eh, ìlú kan báyìí bíi India àwọn kinní ló máa ń ránṣọ yẹn tó máa kó stone tó máa ṣe gbogbo àwọn ló máa ń rún mo ti wọ̀ dáadáa àwọn tó mọ̀ wá tí mo ṣe ṣóun gbà yẹn wọ́n máa ń wò pé kí ló ti máa ń ránṣọ tó wọlé aṣọ designer àti àwọn aṣọ tó ṣe rán tó máa ṣe wọ apá sí mo wọ aṣọ tó àwọn aṣọ tó ní tube tube máa wọwọ́ sí máa wọwọ́ báyìí bí mo ṣe tó mi mi mo lè má sọra tó mo bí mo ṣe bí mo ṣe wà gọ́rọ̀ rẹ mi sọra ju bí mo ṣe wà bí ṣe máa wọ́ rẹ bí ṣe máa wọ́ rẹ mo dẹ̀ láìkí short gown gan short gown bẹ́ẹ̀ ṣe rí mi anyone ìbàjẹ́ short ìbàjẹ́ kinní kan gbogbo ẹ̀ tí báwọn ló máa fit mi wọ́n máa pè mí ní alákìísà ni èmi ṣé kí n kó bọ́ọ̀tì jáde kí n kó bọ́ọ̀tì mẹ́fà jáde fún ẹ price ra fún bólò yẹn tó ń tà original ra fún bólò yẹn kó lọ price ẹ̀. owó tó fi ń sanwó ilé níbí bá tó bá fowó kékeré sí ó máa ra ilé sí àwọn àdúgbò kan ní South Africa bẹ́ẹ̀ ni tó fi sanwó owó tí mo fi sanwó ilé ní ọdún kan bíi tọ́n bá ṣe sí owó South Africa ó máa ra ilé ni and I will be doing it and I'm not stealing I'm doing things just for me to be okay all of you be willing me after stealing from me tẹ́ ẹ̀ bá fẹ́ gbọ́ mo gbìn tí iṣu ẹ ní máa wílé mi lẹ́yìn tẹ́ jàmí lórí tán kẹ́ máa sọ pé kí n má tún lọ ẹ ní soríire tẹ́ bá jẹ títí ẹ lè jẹ dágúró bẹ ẹ máa ń ba ayé èèyàn jẹ tẹ́ máa sọ dilẹ̀ lẹ́ni kì í ṣe mi ṣadé gbọ́ kì í ṣe mi ṣadé ẹni tó bá dán wèwú ẹ̀ á lọ kì í ṣe mo mọ náà mo sì ní ó dá mi lójú gbangba kedere ni èmi tí mi ò ní èèyàn kankan tó ràn mí lọ́wọ́ tó jẹ́ Ọlọ́run nìkan ni tí mo gbẹ́kẹ̀lé Ọlọ́run tí mi gbẹ́kẹ̀lé èèyàn mo lè gbẹ́yàn sókè mo lè gbẹ́yàn pọ́n mo lè pọ́nyàn lé mi kì í gbẹ́kẹ̀lé wọn orí ẹ̀ ti burú ẹ̀sà wèrè ẹ̀jẹ̀ àgbọ́ ó dárúkọ ìyá mi ní máa bú wọn wọ́n máa ń búra wa máa ń búra wa ń lè wa abuse is not case go and ask fella and their children and his children nígbà tó wà láyé mi ìgbélé Fela rí o but àwọn tó gbé bẹ́ẹ̀ mo mọ ọmọ tó gbélé Fela dáadáa wọ́n máa ohun àtàwọn ìyàwó ẹ̀ bá máa bú wọn tẹ́wọ́nlé àwọn náà máa bú wọn àtọmọ tọmọ kékeré wọ́n máa búra wọn it's nothing Fela will tell you abuse is no case my mommy if my mommy offended me I can tell my mom the truth she can tell me the truth doesn't mean I hate her And I cannot tell anybody to go and help me to do any bad thing to my mom. And all the people I'm complaining about as well. I never mean any harm to them before they did evil to me. And if they leave me alone and allow me to be on my okay, to be on my lane and start doing my things, I won't talk about them. But when they continue disturbing me, disturbing the peace of my daughter, do you want me to shut up? Where ẹ̀ ti burú. Wọ́n hẹ̀ Tale love. lórí you aláròye máa rí o. ẹ ṣí kúrò náà mo ti fà yé mi aláròye náà ẹ máa wí náà. irú ẹni nísìnyí báyìí ó ti gbé ẹnìkan síbẹ̀ yẹn ó ní ọlábànjí àpíẹs home and property ẹgbẹ́ lẹ́kan ni wọ́n ẹgbẹ́ lẹ́kan ibi tó ń polówó fún yẹn ò lè débẹ̀ wọ́n kí láǹfààní orógbó tó ń patẹ́ òlàwọ́ ẹ̀kọ́ tó ń jẹ́ òkòrò o lè débì kan dẹ̀ ń polówó mẹ́ pé kán wá ra lẹ̀ síbẹ̀ kán wá ra lẹ̀ síbẹ̀ òun pé lórí burúkú ni yẹ scammer scammer wash tó bá rẹ́ni tó fẹ́ gbowó ìwọ ń gba títì ẹ̀ wá dẹ̀bà sọ pé wọ́n dá owó kan fún ẹ torí pé wọ́n ń dá owó fàbíkẹ́ wàá máa dá ó ti ń gbowó ó fẹ́ fi ṣe fraud ní ìwọ ò gbowó ni owó yẹn torí ẹ̀ ló ṣe gbé gbogbo àwọn owó tí wọ́n bá tiẹ̀ fún anìkọ́ni kan send owó fóun kan sọ pé wọ́n fóun ni bó dẹ̀ jẹ́ pé wọ́n fún ẹ náà ṣe òun náà dẹ̀ ń gba tiẹ̀ ó tiẹ̀ réyàn fún wà á dẹ̀ máa complain ẹ wọ́n fún lówó ẹ oúnjẹ ó fẹ́ fi ṣe scam ni kí ni ìwọ ń ṣe kí ni ìwọ máa ń ṣe scammer wash scammer wash olùsì ọba polówó fún gbogbo wọn tí wọn bá polówó báyìí kọ́ máa yẹn ṣé ó máa lè ṣe anything lórí burúkú. lórí burúkú. ṣe rí nǹkan tí Esabod ń ṣe sí ṣe rí pé ó fi ó fi bọ̀bọ̀ ìyẹn rí lórí platform ẹ̀ ṣe ti rí wọn ò fi wọ́n tẹ̀ Nigeria police ò fi wọ́n tẹ̀ sórí ẹni báyìí o ṣé ẹ rí bó ti lọ ó ti lọ èyí torí torí dókàsì yẹn ó ti lọ gbé kúrò ó ti gbé sí ṣẹ́tìrì kan tó ń ṣe nìyẹn kó má mọ̀ ẹ́ lórí dignity terrorist ló ń ṣiṣẹ́ fún lòṣì lórí burúkú àgbà òṣì jálajàla láyé bàjẹ́ olóòórùn. ti fi jọ ọmọ ẹ kó sì lọjà rè é ò gbọ́ reply yẹn I don't watch you again. how did you how How did you know that I'm doing night vigil? I don't do the night vigil because of you. And after that, I'm still doing my night vigil. Everybody knows that I do my night vigil every day. I may not come on social media because some of you you ìwọ olórí burúkú ẹ You know the máa clinch mọ́ mi irú ọmọ wèrè kan tó wá máa dágbére fún ẹ tó olówó sọ fún ẹ pé mo sọ pé wàsíù ló ṣe kinní kan need ní phone. fún ẹ kò phone. dáa fún kí lórúkọ ẹ ségò tó fún ẹ lówó àtẹ tó tó polówó fún ẹ kò ní phone. Say go. kò ní dáa phone Koko Zaria àtẹrọrìsì kò ní dáa fún gbogbo àwọn tó don't gbọ́jà fún phone. ó lò sí. wípé ìyá alágbo tó lóun búlọ́kà tó ń lóògùn òun tó tún lo ti sarah àwọn tó ń ṣe bọ́lé mi mo pàdé lé ọkọ ẹ náà ní South Africa wọ́n tó yẹ kó ń lọ dì mọ́lẹ́ làárọ̀ ọ̀rẹ́ ò téèyàn mo síkì gidigidi. ok ṣé mi ni mo pa lẹ́ẹ̀kan ṣé mi náà ni mo pa lẹ́ẹ̀kan ọmọ ẹ̀ ìwọ́n tó yẹ lọ dè mọ́nú ó yẹ kí àwọn Dublin tó fún ẹ ní abẹ́rẹ́ ìwé ó ti gbé ẹ ti dè ẹ́ ó yẹ kí n sue Irish government ni I can sue Irish government for allowing crazy person like you be in public. I will sue Irish government. Yes, I'm going to sue Irish government on behalf of people you have been disturbing and terrorizing. That they're supposed to lock you down and lock you up in, in, in, a, in a place Because you are, you are dangerous, you, you are dangerous to the society. Ó call it dì Digidi, tí máa tún rẹ̀ tó bá pè tán wípé ògbólórin. Mi ò fẹ́ gbọ́ past tense, present tense ẹ mo fẹ́ rí, ó lè ní ìkẹ́. Ètò yẹ kó fi méèkì ó ti ju ó ti fi ju bọ́ńdù, wọ́n ti fi kọrí awọ ìsídì ìlé fún ẹ. Kendrick is how are you? Wọ́n ti fi yẹ kíní. Àwa ti méèkì, a rẹ̀ tún méèkì ẹ̀ ó ti getting in Canada everything my people are done in Canada you fail and all your group and all people sending you they fail that's another making I'm making it day by day okay I could speak I'm still standing I'm not a thief like you I'm not a terrorist like you I don't support your bullshit you don't know then my the facility I live the country I reside They love dignity and decency. Okay? If I'm a bad person, if I'm a crook like you, they will not allow me to reside here. Anytime I said I want to go to Nigeria, they don't want me because they want me to be protected. They want they love me. They don't need to tell me that. I know that. Okay? You shut up your dirty mouth, your maggot mouth. Ẹ̀yin ẹnu ẹ jẹ ton níbi tó mugbo, tó jẹ draw, tó jẹ gbogbo nǹkan dé. Ìwọ tó jẹ́ pé inú ilé ilẹ̀ ló ń gbé inú ilé yẹ bí inú ilé ilẹ̀ ni now inú ilé tí dùn wà the other day you are doing chat mo wò ńgbà tí mo wá wo page ẹ̀ ń sìn ó mọ̀ kan ó ṣòbí kan bí tó ti ń ṣòbí tó ti ń di ewé nínú ṣẹ́ẹ̀dì ó rí bí koríko ṣe rọ̀ mọ́ gbogbo ẹ̀ ni ó kó ike síbì kan ṣé èèyàn wá mí kí ó mọ̀ pé ìdọ̀tí ló máa ń mú kí bẹ̀rẹ̀ tó máa generate oríṣiríṣi mú god àtàwọn ajá àti gbogbo nǹkan olórí burúkú àwọn tó ń àláwọ̀ ẹ̀ láti àwọn ifá má jẹ́ bú irish government bó ṣe ń bú àwọn ará ìlú o tó máa ń bú ìjọba máa máa ṣépè fún ìjọba irish máa ṣépè fún irish government àtàwọn ọlọ́pàá tó ń wù ẹ́ nígboro bí o tí wọ́n sún ẹ́ mọ́lẹ̀ you want me to swear for the irish government for you going after people's life and after people government also do you want me to curse them ó ní ṣoríire ni àbí kò ní dáa fún wa to tó fún ẹ níwèé níbẹ̀ ni ó ní ṣeríire. jẹ́ kí sèkínjà ṣe máa ṣe show up before Friday jàre èmi ó kàn jókòó ní mi ní sọ̀rọ̀ because àwọn pípọ̀ ìkéré sí mi kì í ṣe èjò. irọ́ ló pa òun gbọ́ gbóná kéré sí tí àfòmọ́ ni ẹ́ àfòmọ́ tí ò ní gbòǹgbò ayé ẹ ti bàjẹ́ ní kí ségò kó bá ẹ wálé kan jáde táyé ségò bá da ní kí Zaria bá ẹ wálé kan jáde olórí burúkú ní káwọn tẹ́rọ́rìsì òun ṣiṣẹ́ fún nìkan bá ẹ wálé kan àkọ́bí ẹ jáde sẹ́ẹ̀tì ni wọ́ àlàwọn ọmọ ẹ kí ló dé tó pọ ọmọ ẹ lọ́tọ́ gbọ ọmọ ẹ lọ́wọ́ tó bá ń bẹ̀rẹ̀ sí fún ẹ lóúnjẹ ó fọ ọmọ takáìtì olóṣì olórí burúkú ọmọ àlè ní kọ́ lọ́ba ìwọ́ ọmọ jáde kọ́ bá ìwọ́ ọmọ ẹ jáde olóṣì wa polówó fún Nigeria and you cannot go to the Nigeria nígbà kan máa sọ pé wọ́n fún un nílẹ̀ níbì kan ṣe bí wọ́n fún ìyá àbàdàn nílẹ̀ ṣe bó lọ kọ́ tiẹ̀ ó tẹ̀ pé wọ́n ní kó má wọlé sí Canada ìwọ náà ló kó ba wọ́n ń wá ẹ ìwọ ni wọ́n ń wá tó bá ti tó bá wọlé sí Nàìjíríà lónìí wọ́n máa fi ìyá àbàdàn lẹ̀ bóyá wọ́n máa pádọ̀ ẹ̀ kó wá sí Canada ṣe wọ́n fún lẹ̀ olórí burúkú kí láǹfààní ẹ̀ tó lọ pé wọ́n fún ẹ lówó láti bẹ́ẹ̀ òdẹ̀ lè débẹ̀ wọn ò fẹ́ mi lówó bẹ̀ mo fẹ́ lọ bẹ̀ mo dẹ̀ máa sùn wọn Koko Zaria máa lọ sẹ́wọ̀n ilé yín kíká ó gbúdọ̀ ọmọ ẹ ló eyín kárí gbogbo ṣọlọ ju owó kó sáré àpèjẹ ní gbogbo ẹ̀kan ṣe rí nìyẹn ọwọ́ ọwọ́ ọwọ́ ìbínú ọlọ́run wà lórí yín ọlọ́run ti bínú sí ẹ ọlọ́run ó bínú sí ẹ ẹ sáwèrè ó bínú sí Koko Zaria tó ń pààyàn gbogbo yín eyín yín kì í ṣe yín lẹ̀ ń lò eyín ike ni ara ni ó ní kó sì ká wọn léyìn ó jù wọn ní ẹ̀ṣẹ̀ ó sì ká wọn léyìn eyín ọ̀kan anybody died ẹ ọkọ ẹ tó kú bàbá ọmọ mi ni ọkọ tiẹ̀ kú síbàdàn ó ń fọ̀pá rìn ó kú sí iṣẹ́ ìbàdàn ní àbíjẹ̀bù kò ralẹ̀ sílé níbàdàn tó wà náà kò yẹ wọ́n ní ó yẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ṣe pàdé ẹ̀ báyìí lórí àpàdà sí burúkú àwọn òbẹ́yàn kó rápàdà sí burúkú táwọn alógo ṣé wọ́n máa rógo wa tọ́ṣọ̀ ni wọ́n rún máa rógo wọn fẹ́ jí gbé ogó tiẹ̀ wọ́n lè rí nǹkan kan ju pé kán máa páṣì tiẹ̀ olófò over forty mo tiẹ̀ rí jókòó bá mi jó borí ní mi ìmọ̀ bẹ́ẹ̀ wọ̀ ló gbé last king wọ́n á ṣe bá mi ju fọ́tò ẹ̀ kí n gbé lọ sórí blọ́ọ̀gì jọ nítorí ọ̀lọ́. òkè olóṣì yóò yọ sí olùwò ó máa mọ kan ó máa tó tẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó máa tó tẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ terrorists you are working with terrorists those terrorists in Nigeria okay ó máa tó tẹ́ mú ó wà nínú àwọn tí mo sọ pé mo fẹ́ gba passport mi. I will sue you. I can sue the Irish government for giving you a criminal like you, allow you to be bullied and going after people all over the world. Kò ní dáa fún ẹ. Ó ní As a monkey òfò ló máa ṣe tọmọtọmọ. Ó ti ṣòfò already. Olórí burúkú. Look at me, nobody giving me advice and I don't depend on any bullshit. I'm being trained to stand on my feet, to stand on my own. Tọ́ bá bí ẹ dáadáa bó ṣe wà yẹn, tọ́ bá bí ẹ dáadáa jẹ́ kó má gbé Albert fún ẹ. Kọ́ tọ̀nù page mi bó ṣe tọ̀nù tiẹ̀ yìí. Bóyá máa lè leave, you can't. Olófo. Ẹnìkan kàn bu ẹ lásán sí o ti gbé síbẹ̀. Look at how, how, how many people abusing me under you? Did I have time for you? Wọ́n máa sọ pé o lágbára. Wọ́n máa bínú ẹnìkan máa bínú fún ẹ níbọn lórí ńjọ́ kan. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wọ́n máa bínú fún ẹ níbọn lórí ńjọ́ kan bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ olórí burúkú olùlòṣì játijàti ọmọ àlè aláyé bàjẹ́ gbogbo wọn tó ń ṣe bí bàbàrà yẹn wọ́n máa ní wọ́n fún ẹ twelve million wọ́n fún ẹ twelve million kankan wọ́n ti ẹ̀ ní ṣé sáré àtẹnu gbẹ tí gbogbo gbòòrò gbẹ ìjọba sanwó-olú kan ti fún gbogbo wọn gbẹ ẹ ṣe wèrè báyìí wọ́n ti mú ọ̀sílárí bó ṣe máa mú gbogbo yìí nìyẹn wọ́n mú sálárì wọ́n mú sáré àwọn akọ akọ̀bùsì lọ́wọ́ lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n gbére wọ́n mú kí lorúkọ ẹ̀ kí lorúkọ ẹ̀ kí lorúkọ ẹ̀ ségò wọ́n mú ẹ̀wọ̀n gbére ló lọ gbogbo yín read my lips ẹ̀wọ̀n gbére ló máa sọ gbogbo yín sí ẹ̀yìn wèrè yìí ẹ̀ tí rí I want to stop here I want to stop here olóṣì. Oh, ọmọ àlè játijàti olórí burúkú àwọn ẹgbẹ́ nǹkan ló ń jìṣó àwọn ẹgbẹ́ nǹkan ló ń jìṣó ọbẹ̀ olófo oníjìbìtì oníjìbìtì onílara kò fẹ́ kẹ́lẹ́ obìnrin ní tó bá ti rí ẹnìkan báyìí tó fẹ́ rí pé wọ́n fẹ́ ṣe dáadáa báyìí a máa go after them the country they want to deport her now they are not deporting me let me tell you the government of Canada and America gbogbo pátá ló máa ń wo fáfáfá bí òṣèpọ̀ tó yìí Ben ni mo any information I give the following. Even the Nigeria government too They nobody they don't deport me. That your mission then have failed. He said when they deport you, they are going to send you to Sambisa because you are working for them. Tó bá bí ìyá ẹ̀ dáadáa fóyè kẹrin olórí burúkú bó ṣe dárúkọ ìyá mi lẹ́kọ̀ọ́ wọ́n bá bí fóyè kẹ́ ìyá ẹ̀ rè tó bá jẹ́ fóyè kẹ́ ló bí tó mọ̀ pọ̀ máa bọ́dẹ rìn lẹ́sẹ̀ mo sọ pé bàyá bàbá ẹ̀ àbáwọn ẹbí ẹ̀ kan ní nǹkankan ní nàìjíríà tó jẹ́ nǹkankan lọ sí nàìjíríà náà I said I want to go and I will go màá lọ àyún lọ lọ́wọ́ ń lọ làyún lọ àyún bọ̀ lọ́wọ́ ìyẹn nu èmi à ń lọ màá bọ̀ kò sábúrú kankan tó máa ṣe mí ìwọ tó bá bí ẹ dáadáa lọ bẹ̀ kárí ẹ̀ ó dẹ̀ ń polówó ó mọ̀ pé wọ́n ń yẹ̀yẹ́ ẹ̀ ní ẹlẹ́sìn ìwọ tọpọlẹ ti dúdú ó lórí burúkú àwọn ẹgbẹ́ ọmọ ẹ̀ wọ́n lẹ́kọ̀ọ́ sọnù lẹ́kàn kò rókù kò ráàyè tọ́mọ èèyàn bá kú agbọ́ kú ṣebí délé kú wọ́n rókù ẹ̀ wọ́n dẹ̀ mọ̀ bí tó ń sìn sí níbo ni lẹ́kàn wà níbo ni lẹ́kàn wà olórí burúkú gbogbo àwọn tó bá ti bad ní nàìjíríà ló place ẹ̀ sórí ibẹ̀ yẹn lára àwọn náà ló máa pa ẹ́ bẹ́rí sùn chicken pox tó ló níyẹn òun náà ló máa pa ẹ́ lórí burúkú kíyèsí bá ti ní dá fún ẹ. tún wá wọ́n this time around tó bá ti ń wá fún Nigeria government gan I will go for Irish government I be calling Irish government here why Irish government are burning terrorists why Irish government are burning terrorists You using them against other countries onítọ̀ fún ẹ sábọ̀ èrè àbí wọ́kọ̀ rẹ̀ ni. mo ń bọ̀. sórí wọ abẹ́sàwèrè ìwọ kọ́ rèé ni no be you be this ó múra ní ìmúra leléyìí ó ṣẹ̀dé láti nàìjíríà ọjọ́ tó múra eléyìí ọjọ́ tó lọ wo wàsíù tó dé yẹn ni bó ṣe ríre náà àbí ìwọ kọ́ yẹn jẹ́ ìtúgbé lè jáde fún ẹ àbí kìí ṣọkọ tó fẹ́ rèé ni àbí ìwọ kọ́ rèé àbọ́kọ tó fẹ́ kọ́ yẹn bàbá yìí ó ti kú sáyé ó ti pa sáyé ó kàn fi ojú ẹ̀ gbolẹ̀ ni òkú ayé ni gbogbo àwọn tó bá dẹ̀ ti ń fẹ́ ló bá wọn ń kú sáyé ni wọ́n ṣe máa rí báyé wọ́n ṣe máa rí last last nìyẹn àti sáríà o àti gbogbo wọn tó ti fún ẹ lówó gbogbo wọn pátá tó sponsor ẹ báyé wọ́n ṣe máa rí rí last last báyé bàbá ìṣe rí wọ́n máa légbò lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni elégbò ni sásàrù ni wọ́n máa yà lójú ayé wọn abidobi you be that ìwọ ló fẹ́ máa sọ̀rọ̀ síyàn ìwọ ló fẹ́ máa sọ̀rọ̀ sí mi ìwọ náà fẹ́ rán wá jáde wá sọ̀rọ̀ sí mi òní ta fún ẹ ṣó ti jẹ ṣó yó ṣó yó àbó tí yó ṣó yó àbó tí yó ìyá ẹ yálà ìyá ẹ wọn ò tí ì fún mi lówó o mo dẹ̀ wà òkè mo dẹ̀ ṣe live tán bá bí ìyá ẹ̀ kú kán má fún ẹ lówó kí Facebook má dẹ̀ ṣe kọ̀ọ̀kan desta bó sọ pé ò ní bùkátà kọ̀ọ̀kan ayé ẹ̀ máa bàjẹ́ nì bí tó máa ti mọ̀ pé ọlọ́run kẹwàá ni ọlọ́run wà lẹ́yìn ni oníkòlẹ̀ mẹ́ẹ̀kẹ́ mọ́ èmi tí mo mẹ́ẹ̀kẹ́ lójoojúmọ́ they don't make my baby for me what people say I cannot do God did it for me they say I will say I'm not going to get a Canada passport, I mean, Canada uh, resident and every paper. The Lord did it for me. You plan for me even to sleep in the winter, Kisusita. The Lord failed all of you. <laughs> you say I'm going to be deported and sent to Sambisa. When I'm not your mom, I'm not part of you that do evil. You, your mission failed. You fail. Esabo fail. All of them fail. Esabo, you fail mo bọ̀ mo fẹ́ wo àwọn pictures ẹ ni mo fẹ́ bẹ́ẹ̀ wá mo fẹ́ bá àwọn mo fẹ́ bẹ́ẹ̀ wá àwọn pictures ẹ wọ́n tó fẹ́ máa sọ̀rọ̀ àtàwọn tó ń bẹ̀ jáde àwọn tó ń gbénu lémi àwọn àwọn wọ́n ń finú lémi gbogbo wọn máa gbójú sí kámẹ́rà máa ṣe bí olówó máa ṣe bí olóríire àwọn olórí burúkú torí àwọn ọmọ onítìátà tó ń lọ kì í ṣe gbogbo wọn o tó ń lọ ilé mo ti fẹ́ lé wọn jáde àwọn tó go to Nàìjíríà ilé yẹn bá wà ní kóòtù <laughs> àwọn olówó kí ni rotes ó ní ọjà ń bẹ̀ yẹn mà alájà mi mi kiri kan rogo àti màmá ronke rotes kẹwọlé kẹrú ní estate wọ́n nílé ní kọ̀tún yẹn náà nílé wọn ò jìnnà sí ilé wa àwọn olórúkọ àwọn èèyàn lórí burúkú ni yín ni abẹ́rẹ́ pàwọn fẹ́ máa live fake life aṣọ tẹ́ bá ti rí awọ́ òde yáṣọ wọ̀ a ti fún celebrate lówó wa fún wọn láṣọ a fún wọn tẹlifíṣàn a sponsor wọn àtàyè wọn bàjẹ́ sọ fún wa kí ló ṣe fún celebrate kí ló lè ṣe ogún ẹ tí ò tí ìwọ náà ṣòun náà fẹ́ yá lò ń bẹ̀ ogún ẹ kò wọ náà ogún ẹ ò ṣá proper ẹ sáwèrè ogún òsínwín ló gbé ogún tó ti jẹ gbánákú tí gbogbo yín ti jẹ ara ègún ni kẹ́yìn jẹ nígbà téèyàn wà láàyè ó ní wọ́n sì jẹrà nígbà tí wọ́n bá wà láàyè ó ń jẹrà nígbà tó wà láàyè gbogbo yín ló jẹ àwọn tó bá dáwó sábẹ́ náà yín wọ́n jẹ yín sáré àjẹ gbogbo wọn ni wọ́n ń ṣe yín wọ́n máa ní wọ́n máa ṣe tán wọ́n máa jẹ yẹ eyín yẹn dẹ̀ ti jẹ wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n fi pé ìsàlẹ̀ o lérí burúkú wá rọṣẹ o ọṣẹ chicken pox wá o ọṣẹ ojú tó dúdú ọṣẹ tó ya ní ìlọṣẹ wèrè tó ti yẹ yín torí èèyàn kí n wo wèrè kó gbowó ìwọ ló lóun wo gbogbo ẹ gbogbo àrùn tó ń ewé tó ní wọn rà lọ́dọ̀ ẹ tó mọ kọkọ ń pa ẹ gbogbo ẹ ló ń ṣí ẹ ọmọ kọ́kọ́ sinmi mọ ẹ lọ́wọ́ ọmọ ya wèrè wọgbó ó rìn lọ ó dẹ̀ léwé tó lè fi dá padà ó lè kàn dọ ó lè consult kó o dẹ̀ sọ pé ó yá padà wá ò lè ṣe lórí burúkú ó léwé tán fi fọkọ ọmọ ẹ useless ó léwé tó bá yá ń sẹ àmà lóun ní polówó kírìmù náà fún gbogbo wọn ẹwọn tó ń gbé nǹkan fún ẹ olórí burúkú ni gbogbo yín olórí burúkú ps ti ẹ àkọ́bí anyway ṣá yẹnjá ìgbàkẹ́ra máa wò yẹn torí gbogbo wọn nǹkan tó ń ṣe tó ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tá a ṣe sọ̀rọ̀ sí tó ṣiṣẹ́ fídíò yẹn náà wọ́n ti gbé wọn ní kó gbé sókè ó gbúdọ̀ gbé sókè ọmọ ọ̀dọ̀ káyá ni mìkáyá tó bá gbọ́ mìkáyá táwọn táwọn pè mí ìkàyà aláàrú aláàrú ó máa rú kú ni ó máa rú kú ni àwọn tó dẹ̀ fẹ́ràn yẹn wọn ọ̀dẹ̀ lè hẹ́ẹ̀pẹ̀ kọ́ tiẹ̀ báyìí fẹ́ ọmọ ẹ̀ kọ́mọ ẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ sẹ́dẹ̀ rẹ̀ nìkan tó ń talé ọmọ ìyàwó ọmọ ẹ̀ tún lọ sí nàìjíríà yọ wọ́n tún náà lọ ọmọ ìyá mànyàmá wọ́n tún lù báṣabàṣa ó lò ṣì aláyé bàjẹ́ aláyé rádaràda òun polówó fún nàìjíríà òde kọ́lé síbẹ̀ òde ralẹ̀ síbẹ̀ ilẹ̀ tó ní wọ́n fún ẹ náà ó bá ń sá ni bá ń sá tó bá gbọ́ pé bá ń sá ó ti di bá ń sá mo ń gbọ́ máa wá fún gọ́ọ̀mẹ̀ntì ìlú kan tó bá yá torí o ti wá fún o ti wá fún Canada rẹ̀ wọ́n ti àwọn Canada ò kì í rojọ́ wọ́n ti block ẹ̀ tán bá bí ẹ̀rẹ̀ wá sí Canada <laughs> àwọn Amẹ́ríkà náà gẹ̀dẹ̀ wọ́n ń tọ́ ẹnu gbogbo àwọn tó mọ̀ lamẹ́ríkà ni wọ́n máa fi wọ́n sunday investigation ayé ò ní dà kò yẹ kí n já ẹ̀bọ̀ tí n bá já iná kò sí nǹkan tó ń ṣe ayé ẹ ayé ẹ ayé ti bàjẹ́ ẹ sáwèrè ayé ẹ ti ta bàbá ayé ẹ ti ta tipẹ́tipẹ́ tipẹ́tipẹ́ ayé yín ti rún tipẹ́tipẹ́ tipẹ́tipẹ́ láyé yín ti ta ló ti rún jẹ́gẹ́ <laughs> ọrùn jẹ́gẹ́ fún wọn kí ló ní mo máa ń jẹ ẹnu jẹ́ ń gbé kámẹ́rà síbẹ̀ ń jẹ́ ń ṣe dòdò jẹ́ ń ṣe dòdò mo fẹ́ jẹ dòdò mo ra dòdò nídò mo tún fọwọ́ dòdò kan mọ ní dòdò no be you be this no be you want to abuse somebody who be your mates èmi ti rọmọ náà bí mi amádùn ọmọ fàákọyọ you want to try me stress nígbà tí mo rí stress lọ gbé picture of stress me jáde Koko picture of stress ye jáde wàá mọ̀ pé wọn ò dẹ̀ gbowó lọ́wọ́ ẹ wọn ò ṣe nǹkan kan fún ẹ ó ó kàn ya wèrè kó dó kó kiri kó dẹ̀ gbé wọn ní góòlù kó gbé wọn ní ṣéènì kó lọ Dubai kó lọ kó wọn ná kó lọ kó àìsàn ṣé ti yé bẹ́ẹ̀ ó lọ Dubai wọn náà lọ ṣàṣẹ́wò náà oníhùn ni Gaddafi ìfilẹ̀ jáde ó sọ pé wọ́n lẹ́yìn tó bá ẹ̀sùn ní Dubai gbà tó lọ́gbà ẹ̀ pé ó ní HIV ló ṣì wọ́n ló fẹ́ bí ah, mi ah ètí ìgbọ̀n àbáṣọ yẹn kọ́ rèé aṣọ yìí rèé tí bá ní wọn tó bá wọ báyìí má kàn pariwo ní aṣọ yìí rèé má kọ̀ rẹ̀ rẹ̀ ni ẹ̀ tún ra original lóṣì wọn máa gbé ṣẹ́ẹ̀fù àwọn yẹn ẹni wọn máa to Canada ẹ̀yin náà ẹ̀rẹ̀ jẹ́ kémi náà tiẹ̀ máa to aṣọ sí kínní kẹ́ẹ̀tì ẹ̀ fọkàn mi balẹ̀ kẹ́ẹ̀yẹ jẹ́ káwọn eléyìí máa sọ̀rọ̀ dáadáa sí yín wọ́n wá kó bàtà bíi mélòó kan ṣé kí n kó bàtà tó wà ní pálí fún yín ẹ jẹ́ kó pàlà tó wà ní pálí ṣé kí n kó fún yín kẹ́rì mi ní láti fi wọ̀nyí wọ́n wá tò sẹ́gbẹ̀ẹ́ kìnìún wọn máa sọ pé wọ́n ní ṣọ́ọ̀bù o wọ́n ní ṣọ́ọ̀bù o wọ́n ní ṣọ́ọ̀bù o ṣọ́ọ̀bù wọn kò tó ra fún pólò ẹ̀yọ kan wọ́n máa sọ wọ́n ní ṣọ́ọ̀bù o wọ́n ní ṣọ́ọ̀bù o wọ́n ní ṣọ́ọ̀bù o wọ́n ní ṣọ́ọ̀bù wọ́n wá lọ sí nàìjíríà wọ́n máa torí pé wọ́n ti mọ̀ pé náírà yẹn kò ní bálù púpọ̀ wọ́n bá ti fún wọn ten dollar mẹ́yẹn wọ́n máa sọ pé àfún èèyàn náà máa gbẹ́ sókè wọ́n máa jọ̀ǹpù ni jumping i'm ah, jumping jumping jumping i ah, am jumping. since i dey fear you i mean since i dey a Mukana friend, ẹ ni orí yín burú níta fún ẹ mi ìmọ̀ travel over, fẹ́ sọ pé ẹ ó wá fẹ́ sẹ ọkọ okay, ẹ ẹkọ ẹ ìyẹn ló ti ọkọ ẹ ti mo kàn ń fight fún ni pé ẹ̀yin apààyàn mo dẹ̀ ṣe máa sú gbogbo yín fún ẹ̀yin apààyàn mi ìfẹ́ mọ́ sísì ẹ̀ kí n tó di kókó bọ̀ mi ò kì í ṣe olórí burúkú wọn mọ ibi tó ń sin sí ṣé ti yé báyìí bọ̀tọ̀ ọmọ ilé kan ó kú wọn mọ ibi tó ń sin sí ó rìn lọ ni nínú gbè nínú gbà ìkan jù lọ kí comments. kàn mí àti ẹ̀ sísà lè you ẹ fò yìí tí gbogbo èèyàn máa ń I don't want you to put mouth into my matter máa bú gbogbo yín. títí gbogbo ẹ̀yin àní ọkọ mi bá wà àtẹ̀yìntẹ̀ ló káyà máa ta o àtẹ̀yìntẹ̀ ṣe máa tọ́ra o àtẹ̀yìntẹ̀ ṣe gbogbo ẹ̀yin bá bá mi bẹ́rù mi níbi tí mi ò ti sọ fún yín kó wúwo gbogbo yín pátápátá máa rẹ́ẹ̀nì kulẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n rẹ́ẹ̀nì tiẹ̀ mọ́. ẹni tí mo tún gbé sókè yẹn ṣé ẹ pé of reason ló bú Jayé Kútì dáadáa bí mo ṣe wá gbé Jayé Kútì sókè yẹn ló wọ́n máa jẹ́ kórí ẹ̀ crack ni tó bá jẹ́ pé mo lọ gbé Wàsíù sókè ìsìn ẹyọ àwọn olórí burúkú ọmọ gáràjì wa wá dàbò yọ ọlọ́run má jẹ́ mi lè gbé yín sókè àti gbé yín wálẹ̀ ayé ti kọ̀ yín ayé yín ti bàjẹ́ ẹ ti ṣìṣe ẹ ti ṣìṣe. ó ti yé platform tó yìnbó ń wò tó bá lọ wo fídíò mi kan lọ wo fídíò mi kan tó wà lórí ibẹ̀ yẹn go and check one of my video ẹ̀sáwèrè lọ check fídíò mi ẹyọ kan tó wà lórí page mi yẹn tó bá ti rírú ẹ̀rí lọ́jọ́ tó ti dáyé olùsí ó lè pariwo ní music ni you are not afraid of any storm you want to bring you be ìwọ ló máa ìwọ tó bá di ìjì ìwọ náà lè ìwọ ló máa lọlẹ̀ last. máa last. Mm-hmm. yes mo fẹ́ lọ jẹun mo fẹ́ lọ ṣe dòdò i want to eat dòdò kí ni kí n jẹ ok eleven ti fẹ́ lò ó ṣe láì eight o jẹ ìgbẹ́jú kan. I want to make dodo for myself. dodo. I want to eat dodo. Giant. you don't pay for time for four, more than 40 years. We never expire. Ìyá yín, 80 years expire. Ìyá bó ṣe tíìkì ó ti rí tètè mo jẹun jù mo fẹ́ jẹun ó ti pẹ́ tí mo jẹun oúnjẹ tó fún báyìí ó máa jẹun á tún jẹun bó ṣe ń jẹun jẹ́ ìfihàn ẹ̀ oúnjẹ tí mo sè sínú ilé. this is beans àyẹ̀wò àti edé àtàgbàdo. this is ẹ̀gúsí ògúfe gbogbo àtẹjá gbígbà àti pala. this is fried rice. and this is the chicken for the fried rice. white rice ni lóyún kí n jẹun white rice. jẹ́ kí n jẹ ata àti dòdò. Kwara ni mo ti relé jẹ́ kí wọ̀nyí. Hmm. ó ti yé lọ́ra oh god kò jáde mú bọ̀ jẹ́ kí n mo máa ṣèjẹ́ sí máa fi wọ̀nyí. léèsì yẹn Korea ni kì í ṣe China China gan-an aṣọ dẹ̀ ni China aṣọ ni. mi ní ṣe kí ni tí bá fẹ́ ra tí ìgò ńláńlá ni mo rà these days. Canada kọ́ ń kọ́ bàwọn èèyàn ni mi rẹ̀ jalè a máa gbọ́ eléyìí náà aláàtìsá arígbé kan. gbogbo aṣọ yìí yẹn China ló bá dé náà China náà aṣọ oníṣá gbé yé ṣakọ sí mi ìmùsíà ìgan ọ̀bà tí mo rà ń gbà yẹn ó lọ yá títí ẹni ó dá tiẹ̀ padà tèmi sì wà ń bí because original là ń lò àlò fake àlọ́ ya ìgbà yẹn mo kàn rà ni mo kàn wípé à mo kàn fẹ́ because I have something like this in my room back home. Canada you are suffering ìyálàjà ẹ̀ ṣé o ń gbádùn Dublin ló wà níbẹ̀ for twenty eight years before you get your paper if you abuse me again I will come you abuse and you come for the comment of my country or this I will come for your government. I will sue your government. Irish government, expect me. I'm going to sue you for allowing madness in your system. You have a somebody, a Nigerian bomb or crazy in your country, disturbing other country. Orí ẹ burú. Torí ó fẹ́ mutí. Ó ń jẹun jùmọ̀ ń jẹun. Ṣé téèyàn bá ti? Ó ọmọ jẹun yóò sọ síkù rẹ bẹ́ẹ̀ bá ti mọ ọmọ súyà ó tán o kó o gbẹgbẹ àpò sí báǹkì ó ti yẹ àwọn tó ní owó lánàá dà ọlọ́wọ̀n ní jẹ́ ká kú olówó ẹ̀yìn tẹ́ ti lówó tó ti ní gbogbo nǹkan tán lọ kú dànù èmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé mẹ́nẹ́ gbogbo ẹ̀ tí máa ti rẹ̀rà báyìí má jẹ́ kí wọ́n rí gbogbo tí mi jàre tí tó máa ń tú ara ṣe má jẹ́ kó rí olórí burúkú máa lọ copy and paste yìí nẹ̀ wọn lọ́pọ̀lọ́ o òróró yẹn ti gbóná ó ti gbàgbé ẹ̀ sí iná. Let me take small jẹun. jẹ́ kí n bu sí i sórí bó ṣe ń bu edé sí i ni mò ń bu veggie sí ṣe ni edére o edé lálá ṣọtiri edére o orí edé wà ń bẹ o. tiẹ̀ ayé mọ epo yẹn bó ṣe yí wà nínú ata ní àwọn afi sínú orí ẹ̀. kí n mu tíì ni má jẹ mu tíì sí i kí n mu tíì. drink water. Water is good. aṣọ yẹn ó tẹ̀ máa gbé fún ọlẹ́jọ́ mẹ́ta wọn ní kọ́ tó bá mi fi ṣèrò àti bùbá mi náà máa lọ wá ṣáínà gèlè yẹn sí ṣáínà gèlè yẹn máa dẹ̀ wá ṣáínà àwọn kò sí ìwà àwọn ṣáínà yẹn tiẹ̀ ní àwọn China tó pọ̀ tó jẹ́ kiri sí torí wọ́n máa ń tà mí náà pọ̀ ó dẹ̀ tó wà lórí àdìbàbà ìrìn àdàlẹ́ express no sense. tìgbẹ́ ẹ tìgbẹ́ tìgbẹ́ tìgbẹ́ tìgbẹ́ tìgbẹ́. ẹyin ti bàjẹ́ ẹni tó ti stop tẹ́lẹ̀ dé tẹ́lẹ̀ dé bí kọ̀ọ̀kan ẹni tó kù tẹ wà lọ́nà investigation ó èèyàn bá mú mi tí bá wò kí bí ìwọ ìsàbọ̀ ọ̀dọ́ náà wọ. akéèkì o. ọkọ ẹ tó kú ọkọ ẹ wo bàbá tó kú síbàdàn yẹn ọmọ ìjẹ̀bú tó kú síbàdàn tó kú sáyé látọwọ́ ẹ mama ti China ni mama ti o ti o. wọn bí eré kó gbẹrú létí mo gbé e ní Dublin this house that I'm living you cannot live that kind of house in Dublin Ezawere inú ilé tí mò ń gbé yìí àwọn fọ́níṣọ̀ yìí mo ṣàlẹ́yìn tó bá lówó lọ ṣé ìgbogbo fọ́níṣọ̀ ẹ kó wọrú bẹ́ẹ̀dì tó wà mẹ́yẹn lọ wọrú ẹ kó gbé síbẹ̀ rárú russia made in Canada kó gbé sílé àwọn tí mo fi tọ kọfí tèbù yẹn kó lọ rárú ẹ̀ kò ṣéǹjì bẹ́ẹ̀dì yàrá ọmọ ẹ náà kò rí bẹ́ẹ̀ yẹn mo challenge tó bá lówó. èmi tá lówó tọkọ wá bẹ̀ balẹ̀ tínú wá dùn torópa ayáwó ọba ayá mi ò já tó bá pọnlẹ̀ kó bá ma ní who is that can you tell me your name please i'm coming tí bá ti wò tó bá ti rí pé kò ń ṣe ẹni tó lè hàm mo ṣí géètì pé kò sí nǹkan tá a lẹ́ síbìtì nílé. mo ń bọ̀ wọ́n ní ṣẹ́ẹ̀kì kankan. mo ní mo dájú ẹ̀yin ṣe mí láàánú yẹn dájú mi nì bá dájú màá dájú ẹ̀. transfer it ìwọ láṣọ ni sọ fún wa àwọn aṣọ tó ń fún ẹ wọ́n fún ẹ ní sàrà olè ajẹbọ ajẹbọ sórí Facebook jẹbọjẹbọ sórí Facebook ajẹbọ. wọ́ọ̀kì ìwọ ṣiṣẹ́ ni ojókòó lórí Facebook òun rèèdì òun bá yí àwọn èèyàn jọba nígbà àwọn láti mi ìtọrọ owó lọ́wọ́ ẹ̀ ìtọrọ owó lọ́wọ́ ẹ̀ nà wọ́n fẹ́ dá mi wọ́n fẹ́ rán mi padà sí Nàìjíríà ní mo dẹ̀ ní wọ́n dẹ̀ approve owó school fún mi ní wọ́n approve owó school fún mi ni mo ní mi ò fẹ́ lọ French school because I need to speak French and I need to write some exam in French ṣẹ́fẹ́ kí n lọ kí n kí n kí n. alákìísà ẹ jọ̀ọ́ ẹ tó rọ lọ́hùn ẹ kò jẹ́ kí wo ẹ wo hey god ẹ sábọ̀d ó ń pè mí lálákìísà olórí burúkú thirty five years in Dublin ó lò sí sàrà ló fi ń gbà lórí Facebook ọpẹ́lọpẹ́ Mark Silver. ẹ bá mi rí. mi fẹ́ jẹun mo tún ń jẹun lóṣù. lórí burúkú mo hate kéèyàn wicked you are wicked tẹni máa nìyí lé nìyí ló máa ń jẹ ìwọ́dẹ̀ máa máa gbowó àwọn kéèyàn máa gbowó ìwọ tí wọ́n yìí dáwó fún tó ni wọ́n dáwó fún tó tí wọ́n ń ṣù ẹ̀ wọ́n ní wọ́n fẹ́ẹ́ fẹ́ nìkan scam yẹn ẹni tó ṣẹlẹ̀ náà kò ṣe bó scam o kò lóye èèyàn tí fídíò káàsì náà scam lórí Facebook ni ṣé gbogbo owó tó gbà lọ́wọ́ tó máa forúkọ àwọn èèyàn gbà ló kó sílẹ̀ ni. àwọn olórí burúkú. ó ti jẹ́ kí n túlé gbogbo nílé nísìnyí má bẹ̀rẹ̀ lọ́nà tó ti máa ti tàn lóṣù. onídùúnílé kẹ́tẹ́kẹ́tẹ́ káríà. sẹ́yìn kókó edison says check your research. Mm-hmm. wá bá jàre. Bye for now. gbèmí tí ó bá ní chicken pox lára ah, tó bá ní kúrọ́kúrọ́ tó bá ní sọpa gbèrè tó bá ní èfo tó bá sùn tó tẹ tó níná tó jẹ látòrí lè kánná kọ́ mi bye for now.